أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم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 tó sì ní káwá ní àwọn tí ó máa jẹ̀ǹjẹ̀ àti wá ìmọ̀ bó ṣe ẹ ká ṣe é ọlọ́run ọba fi lè tẹ́wọ́ gbà á. abọ́ ọlọ́run ọba ìjókòó wa tèmi ọlọ́run má ṣàì kọ́ ní ìbáradà ọlọ́run ọbẹ̀. kálu gbọ́ kí ni ìtumọ̀ àkúndà yìí ẹni pé mo máa ń tẹnu náà kankan òun náà ni pé ẹnikẹ́ni nínú wa tó bá wà nínú marriage tó ti lọ́kọ tí ò bá dà níyàn pé òun fẹ́ fi marriage òun wá ojú rẹ ọlọ́run òun fẹ́ fi àníyàn ìbádà ṣe kò sí tó má dá àárín méjì tó takú wípé òun ò rò pé pé òun pé ìyànjẹ yìí ti fẹ́ pọ̀ jù wàláhì bó ṣe lè wù ọkùnrin máa kẹ́yìn tó tóun ò bá fi àníyàn marriage pàdé ohun tọkùnrin ń gbé bọ̀ àbí táwọn àwọn fámílì ọkọ ń gbé bọ̀ ó máa dá àárín méjì á fẹ́ súnyàn ní ìgbà tá a bá ní wọ́n mú mi lẹ́rú fáwọn ọkùnrin ni ṣùgbọ́n tó bá ń rántí pé gbogbo tí ọkùnrin náà fẹ́ gbà lọ́wọ́ wa yìí ẹ̀sìn ọlọ́run ọba làá fẹ́ fi kí fún ọkùnrin la fẹ́ fi ṣe kì í ṣọkùnrin la fẹ́ fi tẹ́ lọ́rùn a mọ ibi tó ti yẹ kó òun sùúrù láti fi rí ọmọ ọlọ́run ọba a sì mọ ibi tí ẹ̀tọ́ náà ti tẹ́wọ́ pé ẹ̀tọ́ tòun nílé yìí ẹ fi lóun lọ́wọ́. ṣọwọ́ rí àníyàn òsì tá à ń sọ yìí kì í ṣe marriage nìkan ni wọ́n ní káfà ní ẹ̀sìn fi ó kàn jẹ́ wípé marriage là ń tírìkì lọ́wọ́ la fi ń emphasize ẹ̀ nínú ọ̀rọ̀ marriage ni. gbogbo nǹkan tí mùsùlùmí sì gbèsè ayé ṣe pátápátá la ń láti fà ní ẹ̀sìn ṣe èyí tí ò bá ti ṣe é fà ní ẹ̀sìn ṣe wọn lọ́lọ́run ràn wá níbẹ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀kọ́ lè yẹ wa kò sí nǹkan kan tí mùsùlùmí ṣe láyé tí kẹfìrí náà kì í ẹ̀ ohun tó yàtọ̀ náà ni àníyàn táwa fi ń ṣe àtàníyàn táwa fi ń ṣe àníyàn táwa fi ń ṣe ni ò gbọ́dọ̀ jẹ́ kí àwa fẹ́ ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn ìlànà ẹ̀sìn ni àwọn ń ṣe é nítorí dúnìá ni tóyìn ò bá ti wá fi àníyàn ẹ̀sìn ṣe nǹkan láyé yìí kò sí wàláhì kò sí ó pẹ́ ó yá ó ń bọ̀ wá sùn àbí kó máa ṣe níṣe tí ò ní tọ́ ọlọ́run ọba lọ́rùn tó máa tẹ̀fẹ̀ẹ́ inú tiẹ̀ lọ́rùn ẹ jẹ́ ká ṣáàwó tá a bá ń sọ̀rọ̀ education pé afẹ́ education afẹ́ kàwé afẹ́ kọ́ṣẹ́ ọwọ́ afẹ́ mọṣẹ́ ọwọ́ tóun ọba fi àníyàn sì ṣe wípé ẹ̀sìn ọlọ́run ọba gan-an kò ní ká gọ̀ ẹni ká wá àǹfààní tó dáadáa tá a lè fi ran ẹ̀sìn wa àtàwọn ọmọ ìyá wa lọ́wọ́ ní ayé ń bí kódà tó bá jẹ́ kí ìfèrè ọlọ́run gan-an ló wá jẹ́ àǹfààní ìmọ̀ta àmọ̀ yìí ọlọ́run la máa ní ládàá tá a bá ti lè ṣe dáadáa fọmọ ànábì adam pẹ̀lú àníyàn pé à ń retí ẹ̀sán wa lọ́dọ̀ ọlọ́run ọba ẹni tó rọ́ mọ ní school pẹ̀lú irú àníyàn báyìí àti pọ́nmọ ọ̀hún fóònù àti pọ́nmọ ọ̀hún tọ́ gbogbo tọ́rọ́ kọ́dọ̀ tó bá ń ná lórí ọmọ yẹn á máa látọ̀ọ́lẹ̀ pé ó ń ṣe sọ́dọ́kọ̀ sójú ọ̀nà ọlọ́run. ọmọ tó náà ti rọ́ àníyàn yìí lọ kẹ́kọ̀ọ́ kò pọ́síbù kó wá ní àti kàwé ń mú lára ó ń ròyìn lójú òun á máa fi gbogbo táìmù ṣèrànù tí ìdánwò bá wá pọ̀ la òun á máa wá òrìjó kiri kò pọ́sibù kí ọmọ yìí kó má fojú síṣẹ́ tó ń kọ́ torí pé ó mọ̀ pé ní tí wọ́n fẹ́ ṣe níṣe ẹ̀sìn tí ò bá ṣe yanjú ọlọ́run ọba ò ní gbà lọ́wọ́ ẹ̀ so tí wọ́n bá ti ń fi àníyàn sì pinlẹ̀ pé òun fẹ́ kẹ́kọ̀ọ́ ó máa ń dìtámì bó ṣe máa wá ìmọ̀ tó ń wà yẹn gan tí ò bá fàníyàn ẹ̀sìn ṣe tó bá jẹ́ àníyàn pé ká fi pawó mu gbogbo irú rádàràdà táyé ń lé kiri olóòórùn náà máa bá wọn lé kiri ẹ̀rí pé àwọn pẹ́rẹ́ǹsì yìí àwọn fúnra ara wọn ló máa lọ wá special center fọmọ tó fẹ́ ṣèdánwò àwọn gan ò rántí kọ́mọ yẹn ewu ohun tí wọ́n ń ni pé kó ṣáàtì ní qualification gbogbo ayé ń lé kóun náà lè dèkì láti máa kówó jẹ so ó mọ̀ kò mọ̀ wọn ọ̀ràn kódà tí ọmọ gan bá takú pé mọ́mí ẹ̀ má wọ́rì mo mọ mo mọṣẹ́ yìí dáadáa màá fi tí wọ́n ń ní exam ìyá gan ló máa pé kò rí bẹ́ẹ̀ o gbogbo èèyàn ló wá special center táwọn tó jẹ́ teachers nínú wa wọ́n bá ń sọ tí àwọn ń fojú rí as teachers whether in public schools or private schools èèyàn á máa ṣèmọ̀ pé kí ló wá ṣe kí ló ṣe gbogbo ayé tẹ́nìkan ò tiẹ̀ rántí pé a máa jábọ̀ fún anybody mọ́ kò sí nǹkan tó fàájú pé àníyàn tá a fi ń wá ẹ̀kọ́ yìí kì í ṣàníyàn ẹ̀sìn ìyẹn bẹ́ẹ̀. ó jẹ́ náà ni àwa fẹ́ ṣiṣẹ́ afẹ́fàwọ́ halal kì í ṣe torí ipa tí ń wéwé nìkan ọlọ́run ọba pa wá láṣẹ pé lórí bíbá yìí o yàtọ̀ jẹ́nà a ń láti ṣiṣẹ́ àálàgùn ojú láti rí halal jẹ ṣùgbọ́n ṣé tá a mọ̀ a gbọ́dọ̀ sàníyàn sì ṣe tí níyàn sì ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú pé iṣẹ́ yẹn ò gbọ́dọ̀ ju alọ́lọ́ gbogbo tọ́lọ̀ ń pa wá láṣẹ tó sọ pé ọ̀ràn ọ̀yàn ni so a nítorí iṣẹ́ káwọn islam dirẹ̀ mú kákọ́kọ́ ṣiṣẹ́ ká lówó lọ́wọ́ náà táwọn náà bá wá rìtáyà àwọn máa náwó fún aláfàlà ti society kiri rárá. àníyàn lẹ́nu iṣẹ́ yìí ká máa wá wá bá a ṣe máa gba owó àbò tẹ́lẹ̀ owó eh, kickback kickfront táwa justify pé after all owó tó ń fún wa sálárì tó ń fún wa ò tó nǹkan tó bá já nìyẹn sì ló fẹ́ fi ṣe tó bá bẹ́ẹ̀ lójú pé sálárì tó fẹ́ fún òfin ọlọ́run ó bẹ́ẹ̀ pàpọ̀ má gbàṣẹ́ yẹn o gbọdọ̀ gbá tán kó o máa tẹ́ débi iṣẹ́ àbí kó o máa lo material ọ̀gá tó fún ọ iṣẹ́ fún personal use bóyàn ṣe ń fi àníyàn sí ṣiṣẹ́ nìyẹn tó ìyàtọ̀ mu wà nínú bí mùsùlùmí ṣe ń ṣiṣẹ́ àti bí kèfèrí ṣe ń ṣiṣẹ́ bó tẹ̀ jẹ́ pé ọkọ̀ pawápọ̀ ibi tẹ́nì kọ̀ọ̀kan lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. bẹ́ẹ̀ náà ni káràkátà táwọn bá ń ṣe káràkátà afẹ́pàwọ̀ halal àwa ò bẹ́ lọ́hùn tẹ́nìkan ti ẹ̀gbàgbé changes ti wa lọ́wọ́ rárá ẹni tó gbàgbé ń gbèsè wa lọ́wọ́ tí ó béèrè a mọ̀ pé ẹ fún wa tá a bá tètè rí ká dá owó ọ̀kadà fún bí. ṣùgbọ́n àwọn tọ̀hún kódà tó bá lè gbàgbé ara ẹ̀ gan fún wọn lọ́wọ́ déédéé ni tí wọ́n bá yáwó ẹ̀bẹ̀ ọ̀sẹ̀ ẹni pé kẹ́ni táwọn yáwó lọ́wọ́ ẹ̀ márùn-ún ti béèrè mọ́. tó ẹ wá rí i pé ìyàtọ̀ tó wà láàárín kí ni mùsùlùmí ń ṣe kí ni kèfèrí ń ṣe òun náà ni àníyàn tá a ti ń ṣe é gbogbo nǹkan táwọn bá ti fẹ́ ṣe tá a bá ti rántí pé àníyàn ẹ̀sìn ọlọ́run ọdún ní ká fi ṣe bó ṣe léwu kí nǹkan ọ̀hún nira tó àti ṣèfaradà ń bẹ̀ ó máa ń rọrùn ṣùgbọ́n tóun bá ti ti àníyàn ẹ̀sìn yẹn bá ti ti sẹ́gbẹ́ kan ohun tó kù ni pé how much do I gain from this personally and how much you gain personally yẹn ọpọlọ wa ló máa wá kù tó máa fi wọ́n pé tí ò bá ti fún wa ní immediate benefit nǹkan yẹn òwúrọ̀ ọ̀fẹ́ eléyìí ló ń ṣẹlẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ marriages òun ló ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ iléèwé ló ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ibi iṣẹ́ òun náà ló ń ṣẹlẹ̀ nínú politics tó jẹ́ pé àwọn tí wọ́n láwọn fẹ́ débẹ̀ àníwọ̀n pé káwọn lè mú òfin ọlọ́run ọba káwọn lè múró káwọn lè báwọn èèyàn gba ẹ̀tọ́ wọn káwọn ṣiṣẹ́ fi ọlọ́run ọba látara ṣíṣe àǹfà fọmọ anabi adam irú àníyàn tí wọ́n bá lọ kọ́ nìyẹn àníyàn kí làwọn lè gain personally ni. tó túmọ̀ sí pé the moment táníyàn òfin bá ti kúrò nínú nǹkan kò rò fọmọ ṣẹ́kù kódà gan-an ìjókòó ẹ̀sìn gan-an àníyàn ẹ̀sìn lè gbọ̀ táníyàn òfin ò bá ṣáájú ń bẹ̀ ìjókòó rádaràdà ló mọ́ àìmọye ààyè làwọn náà ti ń jókòó bá a ṣe ń jókòó yìí ṣùgbọ́n àníyàn kan fi ń kún wọn jọ ọ̀pọ̀ọ̀pọ̀ ni ó ní oyè ìbá ti jẹun tó yẹ kó jẹ tí wọ́n bá ń rán wọn létí pé à àfà ọlọ́run máa sọ báyìí ànábì máa sọ báyìí àní fẹ́ gbà á torí ẹ̀rọ máa bà á pé ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí sábà fẹ́ tẹ̀sí kò ní jẹ́ kárí purpose tára ṣe kó yín jọ kò ní jẹ́ kárí achieve ẹ̀dẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ sáàpù tó rí bẹ́ẹ̀ ẹ mà wọn dúpẹ́ tí máa sọ pé ìgbà ìbáyìí báyìí báyìí tó ń pọ̀ nígbà wọn ò ní wá mọ́ àyẹ̀bẹ̀ ọ̀kọ́ ni ẹ má sọ̀rọ̀ ọmọ síná ẹ má ti sọ̀rọ̀ ọmọ síná wọn ò ní wá mọ́ mo fẹ́ ṣọ̀gbá tó irú ẹ̀ àníyàn bá ti pinnu nǹkan òun ló máa ń dùn tánú kí wọ́n máa sọ báwo la ṣe máa sọ tá a bá ń sọ nítorí tọ́lọ́run ìbala máa máa wéyìn kílẹ̀ dáfẹ́rú kílẹ̀ dáfẹ́rú nípa nípa fẹ́ jẹ́ níṣẹ́ èyí tí a jẹ́ kọ̀ǹsán wọn ni pé báwo lọ́lọ́run ọba ṣe ní ká fún wọn àwọn tá a fẹ́ sọ kò rọ̀ wá lọ́rùn àgbẹ̀dọ̀ máa sọ ọ́ ẹ̀yin náà fẹ́ fẹ́ gbọ́ ẹ̀yin sùúrù torí pé ẹ̀sìn ọlọ́run lẹ sọ pé ẹ fẹ́ ṣe táwọn yóò bá ti jọra ẹ̀la ìjókòó ẹ̀rí sọ̀tàn ló máa jẹ́ torí pé tá a bá ń rí ìrúbọ nìkan máa sọ ṣòwò bí ọlọ́run pé àníyàn ẹ̀sìn yìí kọ́lọ́run jẹ́ kí gbogbo wa ká lè máa ní inú gbogbo wa bá ń ṣe ẹni tó bá ti ń fi àníyàn ẹ̀sìn tẹ́lẹ̀ dáadáa tẹ́ni tó ń fi àníyàn dúnmọ̀ àṣìṣe ní òun náà ní plus ọlọ́run àti wọn pè ní pàánì kan àǹfààní pé lẹ́yìn dáadáa táyé torí níbi nǹkan yẹn dáadáa tóbi táyé lọ òun tọ́jú ẹ̀sìn ní alkiyama so ọmọ kíkan afẹ́káfà níyẹn ẹ̀sìn tẹ́ wọn tẹ́ bá fà níyẹn ẹ̀sìn tẹ́ wọn ọmọ yìí ò ní jẹ́ hẹ́rìn tíṣàn kó lọ join secret cult kò ní dé secondary school kó máa gbé wọn káyé mọ́lé torí pé ẹ̀sìn á ti dùn lára bẹ́ẹ̀ sì ni tọmọ yìí náà bá ní lọ́wọ́ á tẹ̀ á tẹ̀ bàbá so ẹni tó fà ẹ̀sìn ṣe nǹkan àǹfààní méjì ló ní ẹni tó fàánà dúnú àìṣe bẹ́ẹ̀ ń bá lórí dúnú àmú ẹ̀sán òjì bẹ́ẹ̀ náà lọ tí ò bá wá rí dúnú àmú ó pàdánù ọ̀nà méjì ẹlẹ́màjà pàdánù kankan. kí ni ìwà tó dé káwọn èèyàn lè fi àníyàn sí pàǹsọ̀ yìí ṣe nǹkan nǹkan tó fà á òun gan ni ta patrick lábẹ́ àkúndà kí ló ń jẹ́ àkúndà àkúndà ni gbogbo nǹkan tó ń jẹ́ àdìsọ́kàn nínú tí mo sì ń ṣe níṣẹ́ tẹ́ bá lo àwọn iṣẹ́ tá à ń ṣe oríṣi méjì ni àwọn iṣẹ́ kan orú ẹ̀mí nìkan la ti ń ṣe wọ́n àwọn kan sì rèé oríkèéríkèé ara la fi ń ṣe wọ́n irun kíkí sì a máa gbómi àá lọ ṣàlùwàlá tá a bá ṣàlùwàlá tán àádúró ń dùn kan àádọ́rẹ̀ ń dùn kan àwọn ń dùn kan bẹ́ẹ̀ lápá máa múùbù lẹ́sẹ̀ á máa múùbù àwọn iṣẹ́ àfara yẹn ṣùgbọ́n iṣẹ́ àtẹ̀míṣe nǹkan tó ń jẹ́ ìgbàgbọ́ irú kí lèèyàn gbàgbọ́ kí ló ń bẹ ní báyìí èèyàn nǹkan tá a wá gbàgbọ́ yìí tá à ń pè ní àkíńdà àdìsọ́kàn òun ló máa ń bá a ṣe máa ṣe gbogbo ìbáàdà àfara ṣe tádìsọ́kàn yẹn ò bá ti tí gbogbo àtàṣe kò ní correct ó pé kó tó lọ ṣẹ́ yìí ó ti dùn kò pọ́sibù kí ṣe ta fẹ́ mọ ní lórí kóun náà má dùn. so àkídà ẹnu láti yanjú ó sì wá fi yanjú láti yídà bá ti wọ́ ó di dandan ẹ̀sìn náà ti wọ́. nínú tí àwọn afáwọn ṣe rárá yìí ó ní pé. gbólóhùn àkúndà àkúndà yìí a lè nínú hadith anabi sallallahu alayhi wa sallam kó rà àkúndà wípé kan bẹ tó ń já àkúndà. àwọn ni gbólóhùn mi tó jẹ́ pé aṣẹ̀hún aṣẹ̀kọ́rin aṣẹ̀sọ àdìsọ́kàn lórúkọ ni ṣe orúkọ tá a sọ nǹkan kí ni nǹkan tá à ń kọ́ wa lábàtà ń tàǹpẹ̀ ní àtúndà yìí. ó ṣe jẹ́ pé láyé òjíṣẹ́ ńlá sọ́nà máa àlejò sọ́nà tí wọ́n bá bèrè pé àwọn kan àrùnsúnmọ̀ jẹ̀máà wọn láwọn ọjọ́ bẹ́ẹ̀ torí pé àmọ́bí òpè àwọn kan ní àrùnsúnmọ̀ jẹ̀máà kópa àwọn kan ní ṣá kópa àwọn kan ní hawari yọ̀tọ́gúlà mùsùlùmí náà ń pọ̀tà gbogbo mùsùlùmí torí pé kí ni àwọn mùsùlùmí ìgbà náà gbogbo nǹkan ni wọ́n ń sapá láti fi jẹ òjíṣẹ́ ńlá sọ́lọ́láàfọ̀ àlehòtẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó di pé ànábì lọ ó di àsìkò àwọn sàhábà tábìrín abẹ̀rẹ̀ sí rí oríṣiríṣi táwọn kan fi ń yapa sí lórí ṣe jíṣẹ́ ìgbà yẹn ló wá ń di pé pé ọ̀dá ní muslim lòun kọ́ wá di léèrè irú muslim wo ṣé muslim fẹ́ fi àdìsọ́kọ̀ kì í ṣe jọ òjíṣẹ́ ńlá àtàwọn sàhábà ni àbí mùsùlùmí tó kọ̀ mí kó ìtàgbẹ̀dẹ̀ wa fi jíṣẹ́ ìyẹn ló wọ́n ń sọ pé à muslim kan ahmed sinna wà jẹ̀mọ́ à muslim kan shiite muslim kan sufi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé orúkọ ẹ̀gbọ́n kọ́ ni problem bí o ṣe kọ́ kí ni nǹkan tá a gbà lérò pẹ̀lú ẹ̀ tá a bá sọ wípé àwọn kan ń jẹ́ ahmed sinna àwọn kan ò jẹ́ ahmed sinna àwọn kan ní àkíńdà tó yanjú àwọn kan ò ní àkíńdà tó yanjú. àkọ́kọ́ ẹjẹ́ tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú pé ta ló ń jẹ́ ahùn sunna àwọn òye ò kì í jẹ́ ahùn sàn. gẹ́gẹ́ bí tí mo sọ ìgbà tó jíṣẹ́ ńlá sọ́lọ́lá sọ́lá wà láyé táwọn sọ̀hábà wà pẹ̀lú ẹ̀ àárí àwọn oríṣiríṣi ìjọ ṣùgbọ́n ó ń sọ àsọfúnlẹ̀ nígbà náà wípé tó bá yá o ẹ̀yin àlùmọ̀ yìí ń bẹ̀ wá pé fún oríṣiríṣi ìjọ níbẹ̀ wá tún sórí ṣìṣì kí àwọn tó bá lùgbàǹgbà náà àmọ́ wọn mọ nǹkan lòdì pé èyí tó ìwà fi jíṣẹ́ òun náà wà lórí ẹ̀. níbi tí táwọn sọ yìí táwọn kan ní ṣíà àwọn kan ní ahùnsínà wal jamaa. ṣùgbọ́n gbà tó pé iṣẹ́ ńlá papòdà. alhamdulilah gẹ́gẹ́ bí tí mo ń ṣàlàyé lọ. so lẹ́yìn tí òjíṣẹ́ ńlá papòdà tí èdè àìyedè bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí àwọn àsọsílẹ̀ òjíṣẹ́ ńlá nípa wípé ìjọ wa máa pín ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ látara pé àwọn kan jáde tànàbì tìjú wò wípé wọ́n ń bọ̀ wá jáde tásìkò bá tó kí wọ́n mú sọ̀yìnbùnà usman bin affan wọn ló jàǹbá àmánà wọn jáde wọn fẹẹ gbàjọba lọ́wọ́ ẹ gbogbo wàhálà tí wọn bá usman fà ó wọnú rìjìn sẹyìnà àlè so àti àwọn wọ̀nyí ní khawarij the khawarijite wọn jáde ló takò gbogbo àkọsílẹ̀ òjíṣẹ́ ńlá àkọsílẹ̀ òjíṣẹ́ ńlá nípa wípé ẹ má jáde kojú aṣíwájú ẹ má ṣe demonstration gẹ́gẹ́ bí gbogbo ayé ṣe ń ṣe ń sì lópin ìgbà tí aṣíwájú yín tó bá ti jẹ́ pé mùsùlùmí ni ó ń kírun kò kúrò nọ́ọ̀sì islam tí ò bá ti ya kẹfẹ́ rí kó kílọ̀ pé ya kẹfẹ́ rí ẹ má jáde sọ pé ẹ fẹ́ gbàjọba ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí wọ́n yapa sí gbogbo ọ̀sán àmọ́jú sọ yìí ẹ̀sìn ọlọ́run làwọn náà láwọn fẹ́ protect tí wọ́n fi jáde tí wọ́n mú àsọsílẹ̀ òjíṣẹ́ ńlá lórí pé àwọn kan ń bọ̀ wọ́n ó jáde kúrò nínú islam bó ṣe jẹ́ pé tà a máa wọnú nǹkan tá a bá ta mọ́ kí a gbà rẹ̀ jáde ó di pé tá a bá sọ pé mùsùlùmí wa a ní láti tọ́jú ara wa pẹ̀lú nǹkan míì mùsùlùmí irú wo ṣé mùsùlùmí xarijì ni àbí mọ́n xarijàì torí táwọn tá à ń sọ yìí àwọn náà yóò sọ pé láìláha illallah wọn yóò sọ pé muhammad rasulillah ẹnu ẹ náà la wà táwọn kan tó dìde ń ti wọn àwọn yẹn ní sẹ́dùnà àlù tí ọlọ́run bá ṣe àbójúkúrò fún wọn ní radiyallahu anhu wọn ní àlù pàǹsọ yìí wípé òun gan lọ́lọ́wọ́ bá tẹ ẹ̀rán jibril sí jibril ṣiṣẹ́ jẹ́ fún muhammad sallallahu alayhi wa sallam ni ìyẹn nìkan kọ́ wọ́n ní gbogbo àwọn khalifa mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ ṣẹ́ẹ́jọ àlú abubakar umar àti usman wọ́n ní wọ́n jàǹbá àmánà ni pé wọ́n gba àṣẹ mọ́ àlí lọ́wọ́ ni àlí gan ló tọ́ sí jù wọ́n wá pe àwọn tó jẹ́ jàǹkànjàǹkàn sọ̀hábà òjíṣẹ́ ńlá tọ́lọ́wọ́n ọba ń fi kùránù ròyìn tó rọ̀bí ọ̀la àánú mọ̀rọ́dọ̀ àánú wọ́n pè wọ́n ló pè wọ́n. ibẹ̀ láti bẹ̀rẹ̀ sí irú àwọn tó ń pè ní shiite sọ ní bá ní tábà ń júwèé òun lónìí kí wọ́n kàn júwèé òun àti muslim òun ò fẹ́ kí wọ́n fi nǹkan kan júwèé òun ju pé òun jẹ́ muslim lọ. a béèrè wípé kí ni rígù tó bá jẹ́ rígù náà ni wípé ọlọ́run ò pe mùsùlùmí kan ní shiite kò pe mùsùlùmí kan ní kharijite muslim muslim ọlọ́run pè wọ́n àwa ní bẹ́ẹ̀ ni àlàyé lẹ́nu yẹn ní àlàyé pé nípìnlẹ̀ tá a bá ní muslim lè yàn gbogbo mùsùlùmí ìgbà náà ló fẹ́ tẹ̀lé ntànàbí wa fi jíṣẹ́ ṣùgbọ́n nígbà pátágùn fẹ́ sílẹ̀ tí mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní yà sí oríṣiríṣi ọ̀nà láti síbẹ̀ sì ti sọ pé a máa tó seventy two ó ní ìjọ kan ṣoṣo ló máa wà lórí ntòun wa fi jíṣẹ́ ìgbà náà ló tó ní ìdìpé tá a bá sọ pé kan mùsùlùmí ni wọ́n tá a bá fi kún ibi tí wọ́n yà sí níbi ọ̀rọ̀ àtúndà ó lè má yé ni kí ni tí wọ́n fi yàtọ̀ sáwà táwa ń sọ̀rọ̀ yìí àwọn shiite ẹni darí wọn bí sátí ń kírun rí àwọn máa ń fi bí amọ̀ kan síwájú tó máa ń fi orí balẹ̀ lé wọ́n ní amọ̀ yẹn àwọn jù láti ilẹ̀ kárúbálà nílẹ̀ iraq ibi tí wọ́n pa sẹ́yìnà hussein sí ọmọ sẹ́yìnà ali yàtọ̀ sí yẹn wọ́n ní oríṣiríṣi àwọn ìgbàgbọ́ tó jẹ́ pé tá a bá yan wípé lóòótọ́ òun náà ti tẹ́lẹ́mà lá ilàlá muhammed rasulillah ṣùgbọ́n ṣí àìsàn ni kò ní yé mi irú mùsùlùmí wo lẹ́nu yìí jẹ́ kéèyàn wá tọrọ ọmọ wá ń fì ká ní torí tọ́lọ́wọ̀n ọba irú ẹ̀sìn wo lòún fì tó ní ẹ má béèrè muslim lòun kó wá jẹ́ ṣí àì ṣáà ló fọmọ fún gbogbo wa ìlànà tuntun rárá àmọ́ ni tá a bá mọ̀ ọ́ ọ̀rọ̀ ká fọmọ fún rẹ̀. ẹni tí wọ́n ní ọ̀rẹ́ ẹ má sùn kankan rèé mùsùlùmí ju muslim kọ́rọ̀ ẹ̀ lọ tó ní mímọ pé mùsùlùmí kan ní kinní kan àdádálẹ̀ ni ẹ má sùn kankan ju anybody ju mùsùlùmí lọ àwa jẹ́ kó wípé rárá. gbórúkọ wa ṣe ń yàtọ̀ látara pé afẹ́ dálágbájá náà yàtọ̀ sí pàmòdò bẹ́ẹ̀ náà ló ṣe lẹ́fẹ̀ẹ́sì káfí description irú àdìsọ́kàn pé èèyàn ní káfí describe ẹ̀ kẹ́ni tó fẹ́ bá ṣe kó lè mọ̀ pé muslim ni muslim tó nígbàgbọ́ pé gbogbo ntọ́lọ̀ mẹ́ka ṣe aláti ṣe kó wà níbàámu pẹ̀lú bójúṣẹ́ ńlá àtàwọn sàhábà ṣe ṣe yàtọ̀ sí muslim tó nígbàgbọ́ pé tá a bá ti ṣe lá ìlànà ìlànà gbogbo tó bá wù wá ká fi kún kò bọ́ lọ́wọ́ ọba ń ní. sufi èrè lóhùn àtọ́lẹ́yìn tó ń ṣe méjì èrè lóhùn ìlú ọlọ́run lòún ẹ̀yin tẹ́ ẹ̀gbẹ́rú lẹ̀ ń kírun àwọn ti kọjá amọ́sábà káwọn tó máa kírun kí ló ń wá tọrọ ọmọ wa ká wá béèrè pé ní muslim lọ́wọ́ bá sọ ọmọ béèrè ṣé sùfù lè ṣe oṣù sùfù yìí lọ́sọ̀sù ẹni bá jẹ́ pé ní ènìyàn ló ní lórí pé òun náà fi ní ojú máa ń ti òun báwọn kan ń pera wọn ní fẹlẹ́fí ó ní ìdíkà ṣàlàyé pé òkè ṣe orígbélẹ́yìn fẹlẹ́fí ohun tó nẹfẹ́ fi pé òsì ẹ̀ òun rèé pé nípìnlẹ̀ kò ní ìdí ṣùgbọ́n nígbà tó ti di pé oríṣiríṣi ìjọ pẹ̀lú oríṣiríṣi àkíńdà àwọn kan ní egypt ni wọ́n jáde síta tí wọ́n náà fẹ́ gbàjọba wọ́n náà fẹ́ gbàjọba fẹ́sí islam ìgbà táwọn tí wọ́n rí i pé tí wọ́n bá débẹ̀ wọ́n máa fúnlẹ̀ máwọn náà níjẹ́ káwọn ránṣàní dúnmọ́ àtàwọn náà ń lé ìgbà tí wọ́n rí pé bá ṣe ń lọ yìí kò ní táwọn lọ́rùn wọ́n gbàjọba lọ́wọ́ wọn ẹni tó wọ́n lóun fẹ́ ṣe nítorí islam ẹ wá wọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ní kí gbogbo ọmọdé gbogbo àwọn ọ̀dọ́ gbogbo obìnrin kí wọ́n kú síta àwọn èèyàn pọ̀ tí wọ́n lè pa nínú wọn nígbà tí wọ́n rí pé ọwọ́ àwọn òòrùn àwọn tó wà ń pàwà àwọn náà wá dẹni tó ń lọ ń yin bọ́ǹbù káàkiri àwọn béèrè pé ṣé ìjọba islam tọ́tọ́ establish ṣéun náà ló fi kọ́ wa wípé tí wọn bá jẹ́ ká rí bẹ̀ dé ká lọ máa fẹ́ẹ̀tì bọ́ǹbù káàkiri ká lọ mọ̀ sí bọ́ǹbù máa pa. tó ẹ rí i pé gbogbo nǹkan wọ̀nyí àìṣe níṣe bákan ọlọ́ ṣe ní ká ṣe òun ni òun ní jẹ́ kọ́lọ́run ọba náà lọ́wọ́ sí i. àwọn tó ń sọ nǹkan ọba bí wọ́n léèrè wọ́n láwọn ń jà fún islam ni. àwọn tó lọ yí bọ́ọ̀mù ní nine eleven ní eh, september eleven ní us tí wọ́n fi aeroplane tí wọ́n fi da power building ní owó tó ọba bí wọ́n léèrè kí wọ́n láwọn ń jà fún wọ́n ní àwọn tó ń fabrish islam ni. ṣùgbọ́n ṣèjì ṣe ńlá sọ́nà láwọn ọ̀nà sọ́nà ṣé òun ló máa fáyìn fún pé tọ́ọ̀dù bọ́ọ̀mù lára sọ ọ lọ síbi tí òfin sójà ń bẹ̀ obìnrin ọkùnrin ọmọdé tí ò bá yín jà kíkọ́ ẹ̀pá wọn lórúkọ islam wàláhùn islam táwọn ọmọdé wa fi jíṣẹ́ kọ́ nìyẹn. tí a ń láti máa wá yan wípé àwa òun muslim ni wá ṣùgbọ́n a fi nǹkan kan pẹ̀lú àyókù ayàtọ̀pẹ́ tó gbogbo ń tá a fẹ́ ṣe pátá àti márèèjì wa àti iṣẹ́ tá a fẹ́ ṣe àtẹ̀wò tá fẹ́ ṣe bá a ṣe kọ́ ọmọ bá a ṣe bá aláǹkì wa lò gbogbo ẹ̀ pátá afẹ́kọ́ wà níbàámu pẹ̀lú àkọọ́lẹ̀ dan mẹ́bì àtàwọn sọ̀hábà ẹ̀ ṣe ṣe ẹni tó bá nírú àníyàn yìí àwọn náà máa ń pè ní fẹ́sí gbólóhùn fẹ́lẹ́ fífi rèé wọ́n yọ látara pé òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlehùn sọ́lọ̀ ó sọ fún ìyá wa fátímà wípé ánà lọ́kì fẹ́lẹ́ màá ṣíwájú ẹ bí ọ̀dọ̀ ọlọ́run ọba èmi ni ẹni ìṣáájú fún rẹ fáfínà òun bẹ̀ wá dá mi. tó jíjẹ́ ẹni ìṣáájú àwọn àtà wa rò pé tá a bá ń ròyìn mùsùlùmí tá a bá fi jíjẹ́ sẹ́lẹ́fì ìyẹn ni pé a jẹ́ mùsùlùmí bí àwọn ẹni ìṣáájú gbogbo àgbẹ̀yẹ kí wọn làwa náà fẹ́ ní gbogbo bí wọ́n ṣe ṣe làwa náà fẹ́ ṣe gbogbo tọ́lọ̀ ń bá ti ní kó ṣeé ṣe fún wa. yàtọ̀ sẹ́ńtẹ́ rárá tábà ti ṣe tẹ́límà padà gbàtà nẹ́bì náà lànẹ́bì gbogbo ibi tá a bá yà sí ara ẹwà islam náà ni kódà kì bá máa wá dárìndì nínú ibi tó ti ń ṣe ìdí àwa wá ní rárá tó eléyìí lè tẹ̀lé pé èèyàn jẹ́ fẹlẹ́fí ẹni bá wá rè wípé rárá nínú apẹ̀rẹ̀ ẹni ní fẹlẹ́fí yìí ẹgbẹ́ kan ni jọkan ni ó wá ní ìdíkà ṣàlàyé ìyàtọ̀ tó wà láàárín àwọn ẹgbẹ́ táwọn àfa àfẹlẹ́fí à ń sọ wípé ká má jọrìn àti jíjẹ́ sálásí orúkọ ansarudin nawarudin nìkan kan ìyẹn kọ́ nìkan tá ń jà ìyẹn kọ́ là ń bá jà orúkọ tó lè nǹkan sọra yín ìyẹn kọ́ ló máa tó ń tó máa fà ní pé kí lè ń ṣe nínú tọ́jọ́ ìjọ yẹn tó bá jẹ́ pé pàtẹ́júwe sísà kan fẹ́ ṣe marriage àwa là ń dìtà tó máa fẹ́ wípé ayan bọ́dà báyìí pé ìbádọ̀ tó bọ́dà yẹn ilẹ̀ agbóná náà gbogbo gbogbo sọmárì ìjìyàn lẹ́kọ̀ọ́ àníbà lọ́wọ́ sí i kódà a máa lọ fún gbogbo ẹ̀yin sísà ẹ má gbọ́ bẹ́ẹ̀ torí pé kí ni ó ti tàpá sí àṣẹ ẹgbẹ́ irú ẹgbẹ́ bẹ́ẹ̀ làwọn aláàlọ́wọ́ sí tẹ́lẹ̀ mi ni yín bá rí pépè àfàlẹ́yìn ẹgbẹ̀rún ọdún tí ò bá wá fẹ́ halkọ̀ fún nǹkan tó kọ̀ wá tábà èrè ń lò lágbájá akọ̀tún béèrè àlàáfíà ẹ̀ ni yìí ṣe pé bóyá owó kan tó tẹ fún mi kóró lóúnjẹ wọn wà nígbà tá ìwà rúmù lágbájá àwa ní ìṣòro yẹn wọ̀lá òní níjọ́ tí ẹ̀dá ti wá ní òun náà níwọ̀n ti ẹ̀ náà iṣẹ́ ti bàjẹ́ kò sí nǹkan tó kàn wá pẹ̀lú pé ẹ nígbà púpà yìí agbèrè ló ti fẹ́ ìgbà wọ́n fẹ́ tán ààrẹ kí púpà wá fún hálùkọ̀ mọ́ àwọn ọmọọṣẹ́ fọkọ tó kó wá kó wá dáhùn tóòrù wọ́n ń ṣèrànwọ́ ní ẹgbẹ́ kò sí nǹkan tó kàn pẹ̀lú yẹn ẹjọ́ yìí púpà kan ń ṣe nǹkan oṣù ẹgbẹ́ kan ló mọ́ kí ló kàn pàtó ní ẹgbẹ́ yẹn wọ́n ń ṣèrànwọ́ nínú ẹgbẹ́ ẹgbẹ́ a máa dìtámì fọwọ́ mú wípé ètò education ibi báyìí láti fẹ́ kó o ṣiṣẹ́ tí ọkọ tó bá fẹ́ kí o bá ti rẹ́dì láti bẹ ìlú kéèkì ládùúgbò yẹn márùjọ ìlú rọ́ọ̀kì wọ́n sọ fún kó ara rẹ̀ síwájú ẹgbẹ́ máa ń ṣe gbogbo yẹn yẹn kò sí nǹkan tó para pẹ̀lú yẹn lẹ́yìn pé ká kọ yín nǹkan tá a fẹ́ kọ yín ọlọ́run sọdá àmọ́bí sọdá yìí ẹ̀yin lọ ní private life yín èyí tàbí ń sọ páǹkọ yìí náà tẹ ẹ bá gbọ́ ẹni fẹ́ lò kó lò ẹni tí ò fẹ́ lò kó má fà ìfẹ́ lò ló ti táàmù tiwa nǹkan tá à ń sọ nìyẹn. eléyìí tàbí wàá kọrin lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ nǹkan bá ti wá lájú sọ́kàn pé báyìí lòun fẹ́ ṣe pẹ̀lú tí ò wá ní jẹ́ káwá rí táwọn wa lọ síbi tá a fẹ́ lò sí ìyẹn a máa dun àwa wọ̀nyí. ó lè má dùn tó bá kó ẹjọ́ jọ torí pé pọ́pọ́ ìfẹ́ lórí pé kọ́jọ́ sáà máa kú tó gbogbo ń olùfẹ́ faramọ́ ṣùgbọ́n àwọn àwọn ètò sákìsà pàtàkì wáyé fún wàláhì. tètè ìdáwọ́ àtúnṣètò táàmù yẹn èèyàn wá ń gbé àdìsọ́kàn tí ó ń gbé lókè gbogbo tá a wà lọ́dún sọ á ó máa ń bà á. so difference tó wà láàrin pé àgbà ẹgbẹ́ sílẹ̀ tá àgbẹ̀jẹ́ sílẹ̀ lóyún tá a bá sọ pé jọ ìjọ pé kákọ́ rẹ ni lẹ́kọ̀ọ́ ìjọ pé bóyá ọmọ lágbájá ń gbẹ́jà wá síbí tàbí ń dìkan kájọ rajà kájọ tà gbogbo nǹkan tá à ń bájà kọ́ nìyẹn rárá orúkọ ọkọ là ń bájà báwo ni ṣe wọn kí ni ṣe wọn tẹ ẹ bá ń rìn mọ́ yàn tó bá jẹ́ mùsùlùmí àlọ́ ṣe ń rìn mọ́ lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti ní kókòkòkò látara ẹjọ́ ń rìn akànlẹ̀ tà ń lójú káàkiri ńlẹ̀ ni ṣùgbọ́n kánilágbájá ariwo ní sáà kọ́ àbí kọ́kọ́ ọlọ́dún dáhùn kóòlù kọ́kọ́ àtìyàwó máa jà káwá pàṣẹ fọ́kọ pé for the next time commission tẹ̀ ni pé o gbọdọ̀ fún àwọn ìyàwó ẹ ṣé ẹgbẹ́ rí ẹni bá ń rìn ara èkó tó fò pa pẹ̀láàmì àwọn ẹgbẹ́ máa ń wọ́n ti pa ó mú láṣọ pé for the next two weeks ẹ má jẹ́ sínú àwọn commission tì í fún un tó gbẹ́sẹ̀ pé àwọn nídìí ó mú àwọn tó bẹ̀ ń ṣẹ́ kọ́kọ́ ní kò fáyè kí wọ́n á ní gbogbo òtún fáyè ibi ẹ̀yin ó mú fún nǹkan tó sọ̀rọ̀ for the next one month kúrò ní wọ́n dẹ̀ wọ́n á sọ ilé ó mú ìtàkọ́kọ́rọ́ máa lò sí kò dẹ̀ gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ nìyẹn tó tẹ́ ẹ bá rí pé gbẹ́jú mò ń sọ yìí ẹ̀rí rẹ̀ níbi tẹ́ ìyàwó náà ẹ̀dá ìfọ̀mọ̀dá ṣéèkì ẹ̀dá ẹ̀dẹ́gbẹ̀dẹ̀ ààrùn wọ̀láhì pẹ̀tẹ́ nígbà mọ̀ pé kí lọ́lọ́run sọ kí làmọ́bù sọ ni wọ́n ń bá òun sọ èyí tó bá lè lò ní ẹ̀ kó lò ó èyí tí ò bá lè kó fi sílẹ̀ pé òun mọ̀ òun ò fẹ́ lò ẹ bá ti ráwọn òṣèṣì tó ń jẹ tọlọgbẹgbẹ orí ọlọ́run ẹdúró ọkọ yín mọ nǹkan tí mò ń sọ ganan nìyẹn. so ẹni àti oṣù sẹlẹsíyà sẹlẹsíyà slogan kọ rírọ ẹmí ara ẹni pípé gbogbo ntọ́lọ̀ ń bá sọ tó ń níbi bá sọ ọ̀rọ̀ mi àdúgbò fún nígbà bọ́lá ń bá ṣe fún wa nípa mọ́ èyí tí ò bá rẹ̀ wá lọ́rùn àmì bàjá àmọ̀ pé àwa la lọ láàrin mọ́ ni kì í ṣe pé káwá lọ glove pé owó tó ń sọ ó ní àdúgbò kan gbogbo hadith ọ̀hún ti ń bọ̀ ẹni tó bá jẹ́rìí àníyàn lé ní kò ní ìkó dára jókòó kó máa dá fún ẹ̀ṣin lẹ̀ ọ̀láì. so àwọn ọ̀bá yìí pé ìtumọ̀ ìṣẹ̀lẹ̀ síyà tí mò ń sọ yìí tá a bá gbọ́ ní dáadáa wípé ríro ẹ̀mí fún nǹkan tọ́lọ́wọ́n ọba mẹ́ta mẹ́lẹ̀ fi jíṣẹ́ táǹdì sì sì jíṣẹ́ tóun àtàwọn sọ hábẹ̀ ọjọ́ gbòóhan ayé pípé tẹ̀lé òun ló ń jẹ́ ìṣẹ̀lẹ̀ síyà àmọ̀ pé gígùn jù dáàbò gbígbógun kankan ká fi ìwà wa ká fi jọ wọn àdìsọ́kàn ká fi jọ wọn tó eléyìí òun ló mú wa fẹ́ kẹ́kọ̀ọ́ àpéyídà wípé irú àdìsọ́kàn wo gan-an làwọn ní tọ́rọ̀ tí wọ́n fi rí bẹ́ẹ̀ àdìsọ́kàn yẹn náà ló yàtọ̀ táwa ìjọ tá a ti seventy two tá a ti fi two tá a ti jọ wọn a ń láti wá kó àwọn ẹ̀kọ́ yẹn lẹ́sẹ̀ lẹ́sẹ̀ wípé. abẹ̀rẹ̀ pẹ̀lú pé kí ni kí ni ìmọ̀ ahùnfúnà ṣe wá rí ahùnfúnà tí wọ́n bá ṣe wípé àwọn kan ahùnfúnà wọ́n máa ń sábà sí pé nípẹ̀ méjì ni mùsùlùmí kọ́kọ́ pé fún mùsùlùmí kan wọ́n ní àlù àwọn ni wọ́n ní bí wọ́n ṣiṣẹ́ àwọn èèyàn ni wọ́n ń pera wọn ní ṣíà àbí rọ́fídọ̀. àwọn tá a wá ní rárá àníní ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ tiwa àdìsọ́kàn tiwa ó dá lórí pé ọlọ́run ọba rán òjíṣẹ́ ńlá sí wa àní bó ti jẹ́ rẹ́lẹ́tìfù ànábì ọmọlẹ́yìn ànábì ni sàlùfà ni sọ̀hábì ni ẹni ìrẹsì ni àwọn tá a nílò ìgbàgbọ́ yìí ni wọ́n ń pè ní ahmed sunna. ṣe ní pìlẹ̀ nínú nínú fífì ọ̀nà méjì tí wọ́n fún wa sínú ìyẹn mùsùlùmí tó jẹ́ ahmed sunna àwọn náà làwọn tó jẹ́ pé gbogbo ń tàn lẹ́bi ti jíṣẹ́ náà làwọn náà rẹ̀ lé àwọn tí wọ́n ń pè ní rọ́púdọ̀ àbí ṣíà àwọn làwọn tí wọ́n sọ wípé àwọn sì kan kún un tí wọ́n sì ní àwọn tí ń fi àpọ́nlé fún sọ̀rọ̀ àlì ṣùgbọ́n bá a ṣe wá ń bá lọ ó wá kúrò ní ahmed sunna àti ṣíà nìkan bẹ̀tẹ̀ lónìí ẹ̀rí tó jẹ́ bá ń ka ìwé ìròyìn àbí tọ́ba ń gbọ́ rédíò tv tọ́ba ní muslim lèèyàn láti fi kankan tẹnu fáyẹ̀ áìdà kan sọ pé sunni muslim bí kan sọ wípé shiite muslim so sunni muslim yẹn kò tí ì ní ìtẹ́nu yẹn ṣe sunna o àlàyé sunni muslim ní pé kì í ṣe sheikh so ìyẹn ń fà sí ìpínlẹ́jì ìpìlẹ̀ pé ẹni tó bá ti jẹ́ shiite àwọn yẹn ni wọ́n ní àwọn bá fẹ́ náà jùlọ ẹni tó bá jẹ́ húlú àwọn làwọn tó jẹ́ pé wọ́n tako àlú ṣùgbọ́n wọn ò nígbàgbọ́ táwọn ṣíàìtì ní nígbàgbọ́ àṣejù nípa àlú. ó ti bá ń jẹ́mu rédíò ẹnìkan ọlọ́pàá ẹnìkan and he is a sunni muslim ìtumọ̀ sunni muslim nìyẹn. ṣé lábẹ́ sunni muslim ẹni tó jẹ́ sunni gan sunni muslim wọ́n máa pè é ṣé wọ́n ń pè é ẹni tó jẹ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bọ́ọ̀mù káàkiri ìlú ṣùgbọ́n tí èsì ń ṣe shiite kí wọ́n máa pè é wọ́n á ní sunni muslim ó ti yé wọn sí. now sunni muslim sunni muslim ẹnìkan lóhùn bẹ́lẹ̀ ń ṣe nítì tó ń bá dé lórí nǹkan ìlú bẹ̀rẹ̀ mẹ́sẹ̀sì náà torí pé torí pé kí ni wọ́n lè zikri láàrin akbar ìrántí ọlọ́run ní pàtàkì tètè àwọn bá ti yan àbí àbútùrú fún àwọn àwọn máa ń dé mẹ́rìndínláàbà pé gbogbo àwọn màlára wọn máa ń dà wọn lọ́wọ́ ni irú àwọn wọ̀nyí tá a bá pàdé sáàgùn àṣírí muslim àlàyé yẹn ò tó ẹni tó yin bọ́ǹbù tó ń di nǹkan mọ́ra tó ń pa sẹ́ńtì ìrè èrò náà nígbà tó àti kí n ṣe ṣíàì tí wọ́n fẹ́ẹ́ rìpá fún òun sunni muslim ni àwọn àfáà wa ni gbogbo àwọn tó jẹ eléyìí tí o kì í ṣe ṣíàì tí gbogbo ayé ń pè ní sunni muslim yìí àwa yàtọ̀ sí wọn nípa pé àwa takú lórí ìṣe àti àdìsọ́kàn tó báwọn ẹni àkọ́mu wọ́n wá ní àwa ìyẹn máa ń pè wá ní alùsùnà wọ̀lùjẹ̀mà títí bá gbọ́ alùsùnà alùsùnà gbogbo ẹni títí bá ti ṣe shiite ni wọ́n ń pè ní alùsùnà tó bá ti wá jẹ́ alùsùnà tó tún takú lórí ìṣesí àti àdìsọ́kàn àwọn ọmọ àkọ́kọ́ wọn ní alùsùnà wọ̀lùjẹ̀mà àdìsí wọn pè ní sẹlẹ́sì muslim. now tó náà wá jẹ́ orúkọ lásán ń jẹ́ tí ṣòfin àtàdìsọ́kàn wọn máa tako ohun tá à ń pera wa a ń láti farabalẹ̀ ká kọ́ àwọn ẹ̀kọ́ tó di tó tó sọ alùsùnà ọ̀jọ̀mọ́ à di nǹkan tí wọ́n ń pera wọn. so àkọ́kọ́ nínú tá a fẹ́ yẹ̀wò òun náà ni pé kíra tí a fẹ́ fi kọ́ àdìsọ́kàn yìí à ń pè ní andẹ́tún àtọ̀hàwíyà afẹ́ àkókò kíra yìí ó jẹ́ ìkúnnú àwọn ọmọ tó ọmọ tó imam abu hanifa abu hanifa ìkúnnú àwọn imam àgbàmọ́rẹ̀ rẹ̀ ni malik shafi'i abu hanifa àti ahmed bin hanbal ṣùgbọ́n ní tó kọtíra yìí ó ní nǹkan tó ń kọ sínú tíra òun náà ni irú àdìsọ́kàn tóun mọ̀ mọ́ àfa àwọn abu hanifa tókàn sì rèé ó bá àdìsọ́kàn àwọn tábìrín àtàwọn sàhábà mu àtàwọn àfáà tí wọ́n tán lórí bọ́lá ń ṣe ní kànáàbì fi jíṣẹ́ fáyé. tó ìgbà tó ìwà kọtíra yìí ìkan nínú àwọn ọmọ tó náà fún wa tó ìyẹn tó ṣe àlàyé ẹ̀ ìyẹn ni ibùn àdún zaid tó ti wé tó àlàyé tíra yìí òun náà ni à ń pè ní sharhul àtẹ́dẹ́fù àtàhàwíyà tó ń tẹ́lẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ mọ́ arábìnrin lọ́wọ́ mi wa ṣẹ́rìbì àkídà tàfàníyà fún tí ibùn abdulrahim abdulmashiki tó ṣe ibùn abdulrahim tó sọ rìsálà kíra mi nìyẹn ibùn abdulrahim tó ti yé muhammed bin abdulrahim abdulmashiki ṣẹ́rìbì tó ṣe òun la tó ti gbọ́ àdìsọ́kàn àwọn ẹni àkọ́kọ́ mú àkọ́kọ́ tí àpá yìí wá sọ òun ni wípé ó sí tòhídùlá nínú mímọ ọlọ́run ọba lọ́kan anamláha wahid la sharika lahu à ń sọ báyìí nàkóòrò sí tòhídùlá معتقدون بتوفيق الله أن الله واحد لا شريك له ẹni àwọn ń sọ báyìí nísọ tó bá báwọn ẹni àkọ́kọ́ ṣe mú àdìsọ́kàn mi wípé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni láṣẹ̀rí kẹlẹ̀hú tí ó sì ní akẹgbẹ́ kò ní amúdálẹ́gbẹ̀ẹ́ kò ní alárànṣe ọlọ́run ọba ò lákẹgbẹ́ kò lálárànṣe kò lẹ́ni tí ń da amúdálẹ́gbẹ̀ẹ́ kò lórogún ó ní anígbàgbọ́ yìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba gẹ́gẹ́ bá a ṣe sọ yìí. àwọn àtàwọn ni ṣé orí tá a bá sọ pé ọlọ́run ọba jẹ́ ọ̀kan ṣoṣo wọ́n ní jíjẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ó tó pé sí oríṣi mẹ́ta ká farabalẹ̀ gbọ́ àlàyé yẹn. àkọ́kọ́ wọ́n ní jíjẹ́ nǹkan ṣoṣo ọlọ́run a máa túmọ̀ sí tẹ̀síd àrùdòdòyà gbígbà yìí pé ẹnìkan ṣoṣo ló dá gbogbo àgbáńlá ayé ta wà náà yìí àti fúnà àtilẹ̀ ibi tó tẹ̀dé àti ibi tó gbé wá ká àti ibi tó gbé wá òká. gbígbà wípé ẹnìkan ṣoṣo ló dáa wọ́n níyẹn ni abala kìíní tí tẹ̀síìd ìgbà ọlọ́run ọba gbọ́ lọ́kàn ṣoṣo. wọ́n lè ní abala àkọ́kọ́ ta ń láti gbọ́ yẹn. ṣùgbọ́n ẹgbẹ́ ká ṣàkíyèsí kankan kì í ṣe mùsùlùmí nìkan àrùbùdíyà dídá ọlọ́pàá gbọ́ pé nìkan ló dá lé ayé kì í ṣe mùsùlùmí nìkan ló gbàgbọ́ àwọn tí kì í ṣe mùsùlùmí yìí náà gbàgbọ́ pátòjúwe sì àwọn ọlọ́ṣun ọlọ́ya ọlọ́bàtálá gbogbo wọn náà gbà pé nìkan ló dá lé ayé ṣùgbọ́n ọ̀ṣun ọya ọbàtálá ṣàgbó ògún wọ́n gbà wípé ẹni tó dá lé ayé yẹn ló dá wọn náà kí ni wọ́n ṣe wọ́n ń bọ àwọn nǹkan wọ̀nyẹn wọ́n nítorí pé àwọn jẹ́ kí wọ́n jẹ́ alárinà láàrin àwọn àti olódùmarè tó dálé ayé ìyẹn ni pé àwọn wọ̀nyí làwọn máa bọ tí wọ́n máa bá wọn ṣìpẹ̀ níwájú ọlọ́run ọba tó dá àgbà ńlá ayé ìdí tí wọ́n ṣe ń bọ ṣàǹdó wọ́n ṣe ń bọ ògún nìyẹn ẹ̀rí pé tó bá jẹ́ dírẹ́fà láyé ìgbà yẹn wọ́n ní ṣe ẹni ló ń ṣe ògún ni kó lọ máa bọ ẹni tó bá jẹ́ pé apẹja ni wọ́n ní kó lọ máa bọ kíni olókun ẹ̀ẹ̀mọ̀ta yorùbá olókun ni wọ́n ní kọ́ bọ tó ti ń sìn olókun òun ni the goddess of the sea ṣé ìgbàgbọ́ wọn ni pé nígbà tí ọlọ́run tí wọ́n pè ní olódùmarè tó dá gbogbo ilé ayé ó wá pín mínísírì táwọn òrìṣà kọ̀ọ̀kan tó ti ń sìn ẹni tíṣẹ̀ ẹ̀jẹ̀ mímu tí èdè tó bómi lọ olókun ló máa sìn ẹni tí gbé tíṣe ìjọmọrin alágbẹ̀dẹ onínú amọ́tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ògún wọ́n máa sì ẹni tó ń rọ́mọ tí ò rọ́mọ ta ni wọ́n máa sì lọ́dọ̀ fún wọn ọ̀ṣun òṣogbo wọ́n lè ní one department máa fún wọn lọ́mọ ṣùgbọ́n ìgbàgbé ọmọ kò yẹ lórí pé ẹnìkan ṣoṣo ló dalẹ̀ ààyè tí ẹ̀ ń dáná àlàyé yẹn náà àwọn àfẹ́ wọn ni àṣé tí muslim dá lóun gbà pẹ́ nìkan ló dalẹ̀ ààyè àkúdà pé agbàtọ́lù kan ṣoṣo lálẹ́ ayé kò tí ì fẹ́ṣà àwọn kẹsìtẹ̀rì náà wà táwọn náà gbàtọ́lù kan lálẹ́ ayé ṣé gbígbàtọ́lù kan lálẹ́ ayé kò tí ì fẹ́ di mùsùlùmí ìyẹn ni first point ṣé ta bá ní gbígbà pé ọlọ́run ọba ìkan ṣoṣo ni ó ti fi abala mẹ́ta abala àkọ́kọ́ mi kò sọ̀rọ̀ di muslim a rí mùsùlùmí tó gbàgbọ́ ṣé ìdọ̀gbọ́dọ̀ má gbàgbọ́ kó tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà la rí kẹsìtẹ̀rì tó gbàgbọ́ tóun bá wà gbàgbọ́ kó tó di muslim ó ní láti tó fi abala kejì àti abala kẹta kún tí wọ́n labala kejì wọn wọ́n ní tẹ̀síbìlá fil asma wa sifat káyọ̀ àgbà pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba nínú ìròyìn ẹ̀ ó túmọ̀ sí pé àmì fi nǹkan kan tó jẹ́ tọ́lọ́run ròyìn ẹ̀dá a sì gbọdọ̀ fi nǹkan kan tó jẹ́ tẹ̀dá ká fi ròyìn ọlọ́run ẹ wá jẹ́ ká ṣàlàyé eléyìí. téèyàn bá ní èròǹgbà kọkàn ṣoṣo ọlọ́run ọba wọn ni kò tí ì di muslim torí pé ọlọ́run kan tí ọlọ́run ló dáyé òun náà ni oníṣàgbé náà sọ ìyẹn lọ́wọ́ náà sọ pé dálé ayé. ṣùgbọ́n káwá ní kíláàrò yìí ọlọ́run ọba tá à ń sìn yìí báwo lọ́lọ́run tá à ń sìn báwo ni ìròyìn ẹ̀ ṣe jẹ́ ìyẹn la máa wá tó mọ́ àǹfààní jẹ́ muslim yàtọ̀ sẹ́ni tí ò jẹ́ muslim. àkídà àwọn ẹni ìṣáájú wọn ni wípé èèyàn olùdódó ti ìròrí ti ẹ̀dá ọlọ́run ọba mọ̀ àti kọ́lọ́run ọba fún ẹ̀rọ yìí bóun bá ṣe jẹ́ fún wa. tá a bá tóbi igi torí pé orí ilẹ̀ tó ló wà a lè tóbi ẹ̀ka mọ̀ ṣe sí ẹ̀ a mọ̀ pé ìgbà òjò ló máa ń ló máa ń sunwó ìgbà ọ̀run ariwo tá a bá tóbi mọ́tò a máa mọ̀ pé tó ti bá tán náà kò ní rìn mọ́ àádọ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n ọba tá a rí bẹ́ẹ̀ lọ sí fẹ́ sójú ẹ̀ a lè mọ kankan nípa ẹ̀ a rí sójú àfi kóun fún rẹ̀ rè bó ń bá ṣe jẹ́ ta àwọn táwọn ń sọ yìí wọn ò retí kọ́lọ́hún rè yìí bó ń ṣe jẹ́ àwọn ni wọ́n kàn rò ó wọ́n bẹ̀ ń fi tó rò wọ́n fi ń rò yẹn ẹ máa wọ àpèjúwe wọ́n rí pé òun máa ń bí wọ́n ní ah, ọlọ́run náà lọ́mọ torí pé gbogbo pátá la máa ń fẹ́ káwa náà rọmọ gbójú á ó ń láti jẹ́ pé òun náà bímọ ẹni tó bá ti tó kó wá jíṣẹ́ fáyé ọ̀pọ̀ oríṣiríṣi àwọn àríṣàmì ọlọ́run tó fi kọ́ tó ń lajú afọ́jú tó ń jókòó dìde àdájúdájú ọmọ ọlọ́run lélẹ́yìn kì í ṣe ọlọ́run ló sọ fún ọ pé òun bímọ àwọn ni wọ́n ti rí ẹ̀rí tí wọ́n fi lè yan àwa ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ a gbọdọ̀ fún nǹkan kan tó bá jẹ́ ìròyìn ẹ̀dá ká fi ròyìn ọlọ́run. nígbà míì látara pé pàǹtí tó bá ti ń fẹ́ tó yóò bá tètè yọrí ó máa ń fẹ́ lùyàn àwa náà máa ń sọ àánú bàbá god àádọ́ni ṣé kò ń jáde lẹ́nu ọlọ́kọ̀ọ̀kan ọlọ́mọdé jáde lẹ́nu wa o àwọn ògbọ́dọ̀ bá wọn pé ọlọ́run ní bàbá ẹni tó ń bímọ là ń pè ní bàbá ẹni tí ń lọ sóde kan ìkúnnà àwọn akọrin islam wọn ní kó jáde wá kó wá ní ọlọ́run ọba mo forúkọ bọ́lá ṣeré pẹ̀lú ìkí bọ́lá ṣeré tó fún mi pé alájà tó bẹ̀dẹ̀ nínú tó fún mi ọlọ́run ọba ẹni arúgbó ọjọ́ sárúgbó ọjọ́ ọlọ́run ọba ọlọ́run òpèrè lárúgbó ẹni tí éèjì máa ń ká lárúgbó éèjì ọlọ́run ló dá éèjì ọjọ́ orí ọlọ́run ọba ló dáa sẹ́ni tó bẹ̀rẹ̀ sọ́jọ́ ọjọ́ orí la lè fi arúgbó ròyìn òun la lè fi bàbá ròyìn tó gbogbo nǹkan tó bá ti jẹ́ ìròyìn ẹ̀dá àgbẹ̀dẹ̀ ti rí ọlọ́run ọba tó abala yìí ni mùsùlùmí fi yàtọ̀ sí tòbìrí ẹ rí i pé tí àwọn òrìṣà wọn bá ń bínú wọn á mú nǹkan bí ẹnu bí nǹkan tẹ́nu ń jẹ wọn á mú lọ sójú bọ̀ wọn wọn á láwọn tó bẹ̀ wọn àyẹ̀bẹ̀ ọ̀kọ́ ẹbẹ ìtumọ̀ tó ń gbọ́dọ̀ lọ sórí ìta ni pé òrìṣà afẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ táwọn bá kó ẹ̀kọ́ epo pupa ẹyin sínú idá ọgbẹ́ sórí ìta òrìṣà yẹn máa jẹ́ ayé ìlú ti rí ẹ̀rọ ọlọ́run ọba tó dá ọlọ́run ọba tó dá ẹrù tó dá oúnjẹ kì í jẹ ó ti wá rè ní ara ẹ̀fọn tó lóun máa ń jẹ̀kọ́ òun máa ń jẹun máa ń jẹ pupa ìyàtọ̀ tó wà láàárín àdìfọ́kàn mùsùlùmí àti kèkèrè ni sí nọmba one àwa gbà fọ́ọ̀mù kan ló dálé ayé àwọn náà gbà bẹ́ẹ̀ àwa wá gbà wípé a gbọdọ̀ fi ìròyìn ẹ̀dá ròyìn ẹ̀ àti kóun fúnra ẹ̀ jí òde òun bá ṣe bọ́ fún wa òun lọ́lọ́run wá ń fi rán ìfẹ́ pé tí wọ́n bá ń bí ọlọ́run kó dáhùn lòún ṣe rí kún wọn lọ́rùn ahad tó sọ pé ọ̀kan ṣoṣo lòun aláhùn sọ́mọ̀d àti pé kò ní pilẹ̀ kò ní pin kò sí nǹkan kan tá a lè fi hàn kò ṣeé fi yé nǹkankan tó ti ń sìn tó bẹ́ẹ̀ ń bá ṣe ròyìn ara ẹ̀ nìkan la gbọ́dọ̀ ròyìn ẹ̀ nínú orúkọ jíjẹ́ àti nínú àwọn fufat fufat àwọn ni àwọn adjectives àwọn nǹkan tó bá fi ròyìn ara ẹ̀ pé òun máa ń ṣe látòjú òun sì ó lóun ọlọ́run ọba òun lọ́ba apanilẹ́kún òun lọ́ba apanilẹ́rìn òun lọ́ba arọ́nilọ́rọ̀ gbogbo yìí a lè fi ròyìn ẹ̀ torí pé ó fi ròyìn ara ẹ̀ fún wa nínú quran òjíṣẹ́ ńlá sì fi ròyìn ẹ̀. àwọn nǹkan tó fi ròyìn ara ẹ̀ àwa ọ̀dọ̀ sọ pé ẹ̀dá náà máa ń ṣerú eléyìí káwá ní tí wọ́n bá fi ròyìn ọlọ́kun ṣíkùn rárá èyí tẹ̀dá bá ń ṣe iná ọba tí wọ́n fi ròyìn ara ẹ̀ nǹkan táwa máa sọ ni pé bẹ́ẹ̀ ni nípa pé fi ròyìn ara ẹ̀ òun náà máa ń ṣe é ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ bá ṣe ń ṣe lòun náà ṣe ń ṣe àánú rárá fátòjú yẹn sì nígbà tó lóun máa ń pani lọ́kún òun sì máa ń pani lọ́rùn ìwé ìfọ́nù gbogbo ara arúgbó ṣe ń pani lọ́kún arúgbó ṣe ń pani lọ́rùn ṣùgbọ́n òjíṣẹ́ ńlá ti yé wa wípé ó máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé tí òru bá ti dá sí mẹ́ta àkókò tá a ní ẹ máa ṣe ìyá mi lóyún náà sísọ̀kalẹ̀ tó ìròyìn ìdánimọ̀ ẹ̀dá ló máa ń tọ́kù tó máa tọ̀ kalẹ̀. a sì sọ pé àgbẹ̀dẹ̀ tí nǹkan kan tó bẹ́rẹ̀ ìrìn ẹ̀dá ààrẹ fún ìrìn rẹ̀. àwọn àṣà wa ní bẹ́ẹ̀ ni wọ́n ní àtòyí tó ń dá ti rìn ní ara ẹ̀. ààrẹ agbẹ̀lẹ́ sí pé ó fi sísọ̀kalẹ̀ rìn ẹ̀ ṣùgbọ́n sísàlẹ̀ tiẹ̀ àgbẹ̀dẹ̀ gbé sí pé gẹ́gẹ́ bí ẹ̀dá. tó múra ń sìn tọ́gbàlélẹ̀ ń sọ̀kalẹ̀ wá sí sọ́mọ̀ àtàyé tó nìkan máa wọ́n rò pé ṣókùn ló ń tọ́ ẹni tó bá tún wò bẹ́ẹ̀ ó ti ń fi èrò ọ̀gá ó ti fi ń píkítsọ̀ ọlọ́run ọba ìṣe pèsè ní eléyìí. nígbà tó sọ wípé àmọ̀gbọ́n náà bá yọ ọ́ lẹ́ka àwọn tí wọ́n ń bẹ jẹ́jẹ́ ìwà níbì pé tẹ́lẹ̀ báyìí tó fẹ́ máa jẹ́jẹ́ ó ní ó dùn láwọn fọ́kà yìí ó ní ọwọ́ pé tó tí wọ́n ń gbé lọ́dún yẹn ọwọ́ ọwọ́ ọlọ́run ọba náà wà lọ́wọ́ lórí tiwọn náà kí nìtumọ̀ ní pé èmi ọlọ́run ọba ni wọ́n ń bá jẹ́jẹ́ ṣòro muhammed ṣùgbọ́n tí nǹkan kan ròyìn ara ẹ̀ ó ní yóò dùn lọ́rùn ẹ̀yẹ ọlọ́run tó túmọ̀ sí tọ́lọ̀ ń ṣe kí ni ọlọ́run lọ́wọ́ àbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tá a bá ròyìn ọlọ́run àwọn èyí máa wá píṣọ̀ pé òun náà ní kan márùn-ún àbí kan mẹ́fà ṣé ló ń sìn tẹ̀yìn bá ti ń rò bẹ́ẹ̀ èrò kí nìyẹn o èrò kẹfìrí nìyẹn tí ọ̀gá mi dáadáa ó ní àwọn tó ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan ó ní ọ̀ràn ní rí ojú òun ọlọ́ọ̀dà tó bá di jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó fi òun tẹ̀ ojú tó ń sọ bẹ́ẹ̀ lójú iṣẹ́ ṣorí ṣé nínú ààrẹ rẹ̀ torí kò sọ pé òun nínú ṣùgbọ́n dára lójú pé tí ò bá lójú kò ní í fojú yẹn rẹ̀ tó ti yé láǹfì àní máa wá píkẹ̀ pé à nígbà tó lóun ń jẹ́ tá a bá pe òun a jẹ́ pé dájúdájú òun náà létí rárá àbá adarí ibi tó bá ti fi ojú ròyìn ara ẹ̀ tá a bá ti rí lọ́ńgẹ́ náà lọ́ńgẹ́ gbogbo ń tàn sọ àti tá à ń lò lórí ẹ̀mí wa ṣùgbọ́n ṣé dandan ni kẹ́ẹ́ létí kó tó gbọ́ dandan ni kó dàrú létí kó tó gbọ́ kì í ṣe dandan ni fọlọ́run ọba láti létí kó tó gbọ́. ṣé ń gbéra ìlú dáadáa ó ní iná jẹ́nu mọ́nà bẹ́ẹ̀ ṣe rò pé pẹ̀tù tó ń dájú gbogbo kòtò rí dìde ń jẹ́ àjùmọ̀ torí àwọn àwọn òpòlù kan wọ́n ní ṣe pọ́sibù tó báwọn ṣe pẹ̀tù yìí kó wá dáwọ́ kan kalẹ̀ pé gbé máa gba gbogbo àwọn ẹ̀rọ population àgbáńlá yóò ṣá ẹ̀ẹ̀mọ how many centuries ọ̀dà tó ti kú ibi ní bẹ́ẹ̀ tó ìgbìn ọjọ́ ẹlẹ́rìí wọn ní ká mẹ́bí sọ fún wa pé gbogbo bẹ́ẹ̀ ṣe tẹ̀tọ́ yìí bíi pé àti ọ̀nà pẹ̀ exist ni pé iná ọjà ìlú ní ibi tó pẹ̀dé pé wọ́n bá dàgbà àwọn tó gbé oúnjẹ ní síbẹ̀ ní ọmọ ànábì ádámà iná tó máa túbọ̀ sí pé wọn ò tí ì wò ó ànábì ní títí tí ọba àmì tẹ láìpẹ́ wá gbé ẹsẹ̀ láìsí mọ́ ilé ìwà àṣọgbà tó pọ̀pọ̀ ló ti yé báyìí yọ lọ́wọ́ ọba. àmọ́bí ni a gbé ẹsẹ̀ sínú iná ó túmọ̀ sí pé ó fi ẹsẹ̀ ó ti pa ilé lẹ́nu iná tí wọ́n bá wọn ní sọ́lá ọba lọ́sẹ̀ kí láṣọ àánú bẹ́ẹ̀ ni ó lọ́sẹ̀ ibo ló ti mọ̀ pé lọ́sẹ̀ ó fi ẹsẹ̀ ròyìn ara ẹ̀ tó lè wú o pé àkókò ń tẹ̀wá ti yàtọ̀ sáwọn kìsìrí ni pé àwọn gbà pẹ́ lẹ́yìn pé ìkan ṣoṣo ni àwọn amúhàn gbà pé kan ṣoṣo ni àwa wá ń fi ìrọ̀dá ròyìn ẹ̀ àwa ní rárá gbogbo ní tó dájọ́ ròyìn nípa bó ṣe rí àti bí òṣèré òun ló máa sọ fún wa nǹkan tó bá ti wá fi ròyìn ti ààrẹ tó bá ti ẹ̀jẹ̀ tẹ̀dá àámọ̀ wípé orúkọ yẹn ló papọ̀ o bó ṣe rí dítèdè bó ṣe rí kò jọra wọn. ìránì sọ fún ọpẹ́ tàdábọ̀ náà ó la máa rọ́gbẹ̀dẹ̀ láìjẹ́ náà àbí mo sọ́wọ́ ẹni tó rọ̀gbẹ̀dẹ̀ láyé á ní ṣé ọ̀gbẹ̀dẹ̀ náà fẹ́ láìjẹ́ náà náà tẹ̀lé rárá wọn ní ọ̀gẹ̀dẹ̀ orúkọ ni tẹ̀ ń lò láyé ẹlẹ́yìn ní ọmọ wàrà jẹ́nà roman pomegranate ọ̀sẹ̀ làwọn olóyìnbó èso kan ni àti seed gbogbo àwọn ètò àwọn èso wọ̀nyí ó ní wàrà jẹ́nà wọn lọ́kùnrin tó rí ẹran ọmọ bíi chicken ó wà láì jẹ́nà ẹni tó kórìíra chicken àá sọ pé chicken orúkọ ló papọ̀ bí títà tọ̀hún ṣe rí bẹ́ẹ̀ kan tàwọn ṣe rí bẹ́ẹ̀ náà ni gbogbo ń bá ti ròyìn ara ẹ̀ ká gbọ́ wípé ó fi gbólóhùn yẹn ròyìn ara ẹ̀ dípẹ́ẹ̀lì bó ṣe rí ó yàtọ̀ sí tọ̀dá ẹgbẹ́ sábàlá yìí píà tó tẹ́yà bá wá ní muslim rẹ̀ tó wá jẹ́ pé àwọn ìròyìn ẹ̀dá ló fi ń ròyìn ọlọ́run èsèrí ni kò tí ì kó sínú islam pọ́ǹtì kẹta wá ní wípé lẹ́yìn ìta àgbà tọkàn ṣoṣo ni tá a wá gbà pé àgbọ̀dọ̀ fòrò ní ẹ̀dá rò ó lára pọ́ǹsì kẹta kejì kí tó kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà la àgbọ̀dọ̀ fún ìròyìn tiẹ̀ àgbọ̀dọ̀ fún ìròyìn ẹ̀dá tábà tí ń fi tiẹ̀ ròyìn ẹ̀dá kò sí náà ni wọ́n làwọn ìròyìn tiẹ̀ nínú nta ni pé tí wọ́n bá ní ẹnìkan ń roni lọ́rọ̀ ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ni tẹ́yìn bá ti wọ́n rò wípé ẹnì ìròyìn kọ́lá ń fún fún wọn ìròyìn ọlọ́run ọba láti ń gbé ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀ ń kó sínú ẹ̀. irú ẹ̀gbọ́n ló máa ń fà á ẹ̀dá máa ń di ẹrú fúdà bíi ti ẹ̀kọ́ sì ní í mọ̀. alẹ́bẹ̀ òun bọ̀ ẹ̀gbọ́n òun bọ̀ ẹ̀gbọ́n òun bọ̀ ọ̀gbọ̀rọ̀ wípé òun kì í dùn. òfin ọ̀dà pípé kó lọ kí ni mọ́ṣáláṣí ó sì ti rẹ̀ ẹ̀ ti tó tẹ́lẹ̀ àjọ pé o tún ń lo ọ̀gá yìí nílé ẹ̀ ń tó ń rẹni lọ́rọ̀ nìyẹn àdúró ní à alájà ṣé nǹkan tẹ́ ń tà rèé láti di ọdún mẹ́wàá ẹ̀kọ́ ojú kan náà àwọn tó yẹ kó orí lè tí ì lọ rí báwọn ṣéwù bá buwọ́ lu ọ̀la rẹ̀ ẹ̀ máa ṣe é máa tún ni òun náà wá ń tọ àwọn ṣéwù lọ báwa ní ọmọdéwọlá ni kíní kan ní táwọn ṣéwù bá ti lọ́wọ́ sí kò lè rí bẹ́ẹ̀ ìròyìn ọlọ́run la fi ròyìn ẹ̀ yìí tó ti yé sì bá àpèrè ní adáhunṣe orúkọ tó pèrè ẹ̀kọ́ ló mọ́tà kódà tó gbé ẹ lóògùn kó máa wọ́n. tí nǹkan tó ń ní láti sọ́kàn tó bá ti ń jẹrú tá à ń sọ yìí kì í pèrè ni. ẹn tó ní gbogbo ẹ̀dá tó bá ṣe lọ́run tó ń bá ti lóun forí jù wọ́n èyí ti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. ọlọ́run ọba la mọ̀ kí máa forí jù ni ẹ̀ṣẹ̀ ẹ̀dá ọlọ́run ọba nìkan ló lè parẹ́ gbogbo ohun tó bá ti fi ìròyìn ọlọ́ba ròyìn ara ẹ̀ káfíìn ni ẹni tó tẹ̀lé náà káfíìn ni. ẹ̀rọ rí i pé nínú pàǹjẹ́ mùsùlùmí ọgọrọ ló ń pèrè ẹ̀ lọ́pọ̀ àtẹ́jọ́ pé ipò táwọn náà fira wọn fún rèé wọ́n fira wọn sípò pé káwọn ìwé máa wá sin àwọn gẹ́gẹ́ bí ọlọ́run ọ̀dà ní ṣùgbọ́n wọn ní pera wọn lọ́kàn yín ó kàn jẹ́ pé àwọn ìròyìn ọlọ́run ni wọ́n fi ń ròyìn ara wọn àfáà mi á ní láì bá yín délé yín òun lè gbé tó ń ṣẹlẹ̀ nínú ilé yín fún yín ó dẹ̀ lè máa sọ kó máa fẹ́ jọ àádọ́ẹ̀kọ́ ni tẹ́ ẹ bá ti lọ bá wọn ọlọ́run ní jẹ́kẹ́yìn dọ́dọ̀ yẹn o àwọn tó máa ń lọ bá wọn sábà ti ń dé àní á ìyá alágbájá káàbọ̀ kò dẹ̀ dọ́dọ̀ rí a lè wá ṣèwádìí ń pẹ́ ọmọ ẹ̀ tó wà lóògbé á ní bẹ́ẹ̀ ni kí a pé ẹni tó yìn dọ́dọ̀ rí tó bẹ̀ pé ó ọmọ wa kí la wá rí nípa ọmọ tó ẹ̀ lóun síbẹ̀ gẹ́gẹ́ gbogbo tó bá sọ àgbàpọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀ẹ́dẹ̀kọ́ ó tún ń pè fún òun ní kí ni ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ kọ̀kọ̀ ṣòro ọlọ́run náà lọ́dọ̀dọ̀ wọn tuntun nǹkan dáfẹ́ fi hàn lòun máa fi hàn pé àtẹlẹ́ ìhàn tó fi jíṣẹ́ fún wọn ṣé gbogbo tó bá ti pèlè pé ìmọ̀ kọ̀kọ̀ ní òun lòun fún ni lọ́mọ òun lòun fún ni lọ́rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ti ìròyìn ọlọ́run ọba ti fi ń ròyìn fún dákun ẹgbẹ́ yìí dáadáa kágbà yìí tẹ lẹ́yìn ọba tó dá ọ̀la ayé ọ̀kan ṣoṣo ni yẹn májẹ̀mú kìíní májẹ̀mú kejì ni pé a gbọ́dọ̀ fi ròyìn ẹ̀dá ròyìn ọlọ́run yìí a sì gbọ́dọ̀ fi ròyìn ọlọ́run ọba ròyìn ẹ̀dá kankan tó ti yé oṣù kọ̀ọ̀kan o ìkẹta wa ni pé wọ́n ní kì í ṣe gbogbo ẹni tó gbà pé nìkan ló dálé ayé tó sì gbà pé ìròyìn ọlọ́run náà ní ká fi ròyìn ọlọ́run kì í ṣe gbogbo wọn ló wá fi ọlọ́run ọba gbogbo ọkọ ló gbà pé ọlọ́ba láṣẹ pé òun ni káfíìn wọ́n wá ní òun ẹni kẹta táwa fi ń jẹ́ muslim àgbà tó ń bẹ òun nìkan ni àgbà tó bó ṣe ròyìn ara ẹ̀ náà lórí á ń láti wá fi ìkẹta kan tó pè ní tawhid al-uluhiyya gbígbà wípé ẹnì kan ṣoṣo ló tọ́ káfíìn ẹni tá à ń sìn kí là ń wá lọ́wọ́ ẹ̀ ń délé rè tọ́ba láàfin kí la fi ń wá àwọn àyẹ̀mú ẹ̀ adẹ̀nsá tuntun ni à ń sáfù dùnú ẹ̀ ẹni tí ò bá jẹ́ pé òun ló wà ní kápá gbogbo tí ń jẹ́ dáadáa tó tọ́ka sí kò tọ́ka sí ajẹ́ pé gbogbo ọ̀gá tó bá ní kámẹ́rà lọ́wọ́ ọ̀gá tó dàgbẹ́ sí. bẹ́ẹ̀ ni tó bá ti ní kámẹ́rà lọ́wọ́ ọ̀gá sì pé tá a bá fẹ́ fi ọlọ́wọ́ ọ̀gá cartoons láàrin iṣẹ́ ìran àtọ́lá tó sì yẹn tó dàgbẹ́ fún àtiṣẹ́ ó ti ń fúnra bọ́sọ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kó fi hàn àfìmọ̀ torí àkákú kàfíìlì pé wọ́ọ́ kò sáà ní kò ní ká má lọ àbàlá ti jọ sunday ó kò ní ká má kí wọn ni ó sì ní ìmúlẹ̀ ọtọ́lọ́run pàṣẹ yẹn kò tẹ́rùn lọ́rùn ọlọ́run èyí sọ pé tẹ́rùn lọ́rùn àwa bùfà pé èyí la fẹ́ tẹ́lọ́rùn bùfà ọlọ́run ọba a sì ní abala kẹta tó hìn òun ni ká gbà yìí ọlọ́run ọba ló yẹ ká wáyọ̀ náà òun náà ló yẹ ká bẹ̀rù abala kẹta yẹn nìyí tó tẹ̀jú ní mùsùlùmí wọ́n ti kó sí nǹkan tó lè sọ wọ́n di kékeré títí yóò sì so àwọn abala mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni bá gbọ́wé dáadáa can't remain the same bù wàláhì tí wọ́n bá gbọ́wé pé ọlọ́run ló dálé ayé ohun tó fi ròyìn ara ẹ̀ náà láti ròyìn òun nìkan ló wá tọ́ka sí sísì yẹn kì í sì fi tọ́ka ká forí balẹ̀ rárá òdìgbà tá a bá forí balẹ̀ fún ìyànká tó fì í tá a bá ti ń mú àǹkan tá a rò pé òun nìkan ló lè ṣe é tá à ń páyà nǹkan tá a rò pé òun nìkan ló lè mú kúrò àti fi ẹ̀mí wá sí i ibi tí ìtọ́pọ̀ náà mùsùlùmí ká ti ń kó sínú shirk òun á ní abala yìí however ẹgbẹ́ ìfàlàyé kékeré ọ̀tún tí ọ̀rá abala kẹta yẹn kì í ṣe gbogbo ẹni tó bá ti kó sínú ẹ̀ náà ló di káfíìr wọ́n ní rárá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé ẹ̀ ìṣe wọn pẹ̀lú ìṣe káfíìr ẹni tó ń bá sáfẹ́ gà wípé tó ń bá múra nímúra islam tó ń bá fẹ́ kírun tó ń bá fira ẹ̀hún hàn muslim ó lè gbàgbọ́ lẹ́nu òun tó òun máa fi ń tọ́lọ́wọ́ ọba fẹ́ òun máa fi í lẹ̀ láti fi ṣe ń tọ́ gà ń tọ́ iṣẹ́ tó ṣe ní ìṣe káfíìrì ni ṣùgbọ́n ẹni ò tí ì di káfíìrì automatically tó ti ní àwọn àǹfààní ó dìgbà tá a bá ṣàlàyé ẹ̀sìn tó wá ń gbọ́ lórí pé èyí tó ń ṣe náà ló correct kó o kọ́kọ́ wáyọ̀ ní ẹni yìí before any other thing àjẹpé ó jẹ́ káńpẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ pé ń dàgbà ṣàlàyé ẹ̀ fún ó yé yékéyéké pé lóòótọ́ lóòótọ́ ọlọ́run ló yẹ ká wáyọ̀ náà ṣùgbọ́n ojú ló ń ṣe àyà ẹ̀yìn òkìtẹ́ muslim náà ṣì ní tó ti ló ń sìn ṣùgbọ́n á kàn á jẹ́ pé muslim tí ò kú láyà láti dúró ti ń tọ́lọ́run ọba ní kó dúró tì ní tó ìṣe tó ṣe ìṣe káfíìn ni ṣùgbọ́n òun fúnra rẹ̀ ò di kẹfẹ́rí. tí ẹ gbọ́dọ̀ ẹ̀rọ ọlọ́run fún mi quran ó ní gbogbo ẹni tí ìdá fún tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ dájọ́ wọ́n mú lẹ́yìn àkùnbí máa ń jẹ́rẹ̀ náà fọ ilà ìka nínú káfíìn ẹni tí ìdá fún tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ dájọ́ ó ní kẹfẹ́rí ni. àwọn àfáwọn ní ó lálàyé o wọ́n bí abdullahi ibn abbas lérè ó wá ní lápá méjì ni ẹni tó ń bá ń fi òfin tayé dájọ́ tó yàtọ̀ sófin tọ́lọ́wọ́ bá tọ̀ kalẹ̀ sọ́tò mátìkì ló máa di kèké ní adẹ́kùnrin nàìjíríà lọ́wọ́ máa di kíni wọ́n á di kèké wọ́n ní rárá wọ́n ní tí lọ́wọ́ yẹn tó ń fi òfin yí ìdájọ́ tó bá gbà lórí ẹ̀mí ẹ̀ wípé òfin tọ́lọ́wọ́ bá tọ̀ kalẹ̀ ló yẹ lókè ṣùgbọ́n tó máa jẹ tó ti lóyún àbí ìbẹ̀rù ló ṣe tó fi ń fi òfin yí ìdájọ́ wọ́n ní kò tí ì di kèfèrí ṣùgbọ́n ìṣe tó ń ṣe ìṣe káfíìn ni tó ti yé pé bẹ́ẹ̀ náà ló ṣe wá jẹ́ pé gbogbo wa pátá àwọn nǹkan tí wọ́n ní ọlọ́run ọba nìkan ni ká fi fún tá àwa fi tẹ́lẹ̀ ń ta fún fún ẹ̀dá tó bá jẹ́ pé lórí ẹ̀mí wa lọ́rùn ẹ̀rí ọkàn ń jẹ́ àwa náà pé kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn pé muslim sì ni wá ìṣe tá à ń ṣe ìṣe káfíìn ni ẹ̀ṣẹ̀ ńlá sì ni tó ti yé kó máa jẹ́ pé látòrí nǹkan tá a gbọ́ yìí a máa wá mẹ́rin gba ọ̀rọ̀ sí apẹ̀rẹ̀ káńtò àwọn tó rí tí ó yin bọ́ọ̀mù tó lè ní nǹkan tó fún wọn sí nìyẹn tó kí ló sì wọ́n ní sọ́mọ́ tó lè dókòó sílẹ̀ tí kò máa tọ́tí gbogbo tó bá ti ń tó ṣiṣẹ́ tọ́tí ìbá ìjẹ́ mùhàmmad lórúkọ àwọn ló pa wọ́n ní sọ́mọ́ tó lè jẹ́ ó lè jẹ́ gómìnà tó máa tòkí àgbélé ayé rẹ̀ kó máa ti ṣòfin wọn ni wọn ni ọlọ́run ti sọ pé ọ̀mọ́lẹ́mọ́ kò gbà ajẹ́pẹ́ káńtò ni orúkọ ìmátà wọn ò wá fara balẹ̀ kó jálàyé fún wọn àpá à ń ṣe pé rárá o kúfù ó dìgbà téèyàn bá fi ìṣe àti ẹ̀lú ṣe tó bá gbèsè nìkan ló fi ṣe tí òtò ní ẹ̀ṣe ìṣe káàpù ṣùgbọ́n ìṣe wọn ìṣe kékeré ni ẹjọ́ ṣe wíwá dáadáa tó fún àti ní àǹfààní láti ṣèbéèrè dáadáa àwọn pọ́ìntì mẹ́ta tí mo sọ lónìí mo fẹ́ ká gbọ́ ní dáadáa wípé àkọ́kọ́ nǹkan tí àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n mú lọ́dún fọ́kàn tá a fẹ́ kọ́ wa lónìí òun ni pé tá a bá ń sọ̀rọ̀ tẹ̀wọ̀hìd gbígbà wípé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba àwọn gbọ́ ilé sí pé ọlọ́run jẹ́ ọ̀kan ṣoṣo pẹ̀lú àlàyé lábala mẹ́ta ó jẹ́ ọ̀kan ṣoṣo nípa pé òun nìkan ló dáná ayé ẹni bọ̀dọ̀ òkun lọ́wọ́ nígbà tó fẹ́ dáa ó jẹ́ ọ̀kan ṣoṣo nípa wípé kò jẹ́ nǹkan kan ní nǹkan tó dá nǹkan kan ò dẹ̀ jọ́ tó a gbọ́dọ̀ fìrò ní sí ìròyìn ẹ̀dá a sì gbọ́dọ̀ fìrò ní ẹ̀dá ròyìn ọlọ́run ọba káàrò ìwé ẹ̀gbẹ́dá ṣe ròyìn ara ẹ̀. abala kẹta wá ni pé lẹ́yìn tá a ti gbà tọkàn ṣoṣo ni tá a gbà wípé ìròyìn tó fi ròyìn ara ẹ̀ láńlá ti ti káwá gbà wípé òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká jọ́sìn fún jíjọ́sìn fún wọn òun wá ni pé gbogbo tó ń jẹ́ dáadáa ọ̀dọ́ ẹ̀ la máa wá sí gbogbo tó ń jẹ́ burú ọ̀dọ́ ẹ̀ la máa fásitì kúrò ń díẹ̀ ẹ̀dá kan ò lè ṣe é àwa gbọdọ̀ fún ẹ̀dá kan lẹ́yìn ọlọ́run ọba àwa ní sísìn yẹn kò dìgbà tá a bá ń tako sí nǹkan kan tá à ń forú balẹ̀ tó bá ti ń di pé àṣẹ tọ́lọ́wọ́ bá pa wá àṣẹ tẹ́dá kan pa wá ń gorí ẹ̀ àti fún ẹ̀dá torí pé ìyà tó ń fá fún ọlọ́run ọba lómi lọ́dọ̀ ìfẹ́ tó ń wá ọlọ́run ọba lómi lọ́dọ̀ so ká fi mọ nínú ta yẹn fún èyí yìí so that àá lè láǹfààní àti gba questions wa so uh, once again the first point nọ́mbà àpíńdà tá a fẹ́ kó rìn lẹ́yìn wa òun ni pé ọlọ́run ọba o ó jẹ́ ṣe nípa pé òun ló dalẹ̀ ayé ó jẹ́ kan ṣoṣo nípa wípé ìròyìn tó fi ròyìn ara ẹ̀ nìkan náà ní ká fi rò ó a gbọ́dọ̀ fi ròyìn ẹ̀dá rò ó a sì gbọ́dọ̀ fi ròyìn kí ẹ̀rọ ẹ̀dá ó sì jẹ́ kan ṣoṣo nípa wípé òun nìkan nìkan tó sì sí tó túmọ̀ sí pé òun ni ká yàwọ̀ mú ẹ̀ òun ni ká sá fún ìyá ọ̀rẹ́ ẹ̀ before anybody else. Bísẹ́ dúró síbí yìí for now láti gba questions wa àti contributions wa. aleykum salaam wa rahmatulahi wa barakatu. sir question mi ni pé orin gbígbọ́. orin gbígbọ́. so báwo ni effect wo ló ní ní effect wo ló ní na effect wo ló ní ní ara gangan fún rẹ̀ ní orin gbígbọ́ then báwo lèèyàn ṣe lè avoid. ok wo ló ní lára àkóbá wo ló ń ṣe sára báwo ni a ṣe lè avoid sísà mi ò bèrè bí a hà bí a

ní gbogbo ìgbà yàtọ̀ fún àwọn táìmù táìmù ẹbí ní ká máa gbọ́. ó ní ó ní instrument nínú tó ti lé nínú àwọn instrument tàdé ń sọ yìí ikọ́ ṣoṣo òjíṣẹ́ ńlá sọ́lọ́ ńlá sọ́lọ́ ń sọ pé ìyọ̀ǹda wà fún akálù òun náà ni ìlú tó ń pè ní sẹ́bù sẹ́bù yẹn wọ́n máa ń tún ní tamborin ó fẹ́ jọ sakara tó ti lé ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe sọ fún àwọn occasions eh, marriage inú ọdún lànà beyond there outside those occasions kì í ṣe nǹkan tá a fẹ́ ká tọ̀dà sí. secondly tá a fẹ́ gbọ́ outside those occasions tí kì í bá ṣe nǹkan tó ní instrument nínú tuntun tí ò bá ní instrument tó sì jẹ́ pé àwọn tí wọ́n ń kọ́ ibi tí wọ́n ti ń kọ́ kò sí nǹkan kan tó jẹ́ nǹkan haram tó àkọ́ńtún ẹ̀ a lè sọ wípé a lè mójú kúrò fọ́tòjú rẹ̀ sí kí títà ti ọkọ̀ jọ wá nílé títí gbọ́dọ̀ ń ṣeré títà wa kọrin irú yẹn kọ́lá àkọ́kọ́ jẹ́ haram olùwà ń sìn àbí àwọn ọmọ wa wọ́n ń ṣeré wọ́n wá ń kọrin tí wọ́n kọ́ wọn skul irú yẹn kọ́lá àkọ́kọ́ jẹ́ haram but only tí instrument bá ti accompany ẹ̀ ní arí kankan nínú àwọn orin tó wà ń wù ú fún un àti the so called islamic singers ààrí kankan tó meet requirement yẹn la ṣe máa ń kó pọ̀ wípé ẹ jì sórí gbígbọ́ bọ̀tẹ́ tó bèrè question wọn ò lọ síbẹ̀ yẹn wọn á fún tó gbogbo ara ti gbọ́ yé wípé ká jìnà sórí effect ẹ̀ ni wọ́n béèrè ṣẹ́rí effect yẹ yàtọ̀ sí effect yọ sí lára because tẹ́yà bá mú ó máa ń dùn mọ́ yàn ẹni tó bá ti wà use mọ́ music ó máa ń ní feeling téèyàn máa ń ní tó bá gbọ́ old ní àwọn tó ti ń dẹ́rú kó tẹ̀ tó pé ọlọ́run ní kí súnmọ́ yìí bá a ṣe wà yìí sì tó bá pé àwọn orin kan ẹlòmíràn àti gbàgbé ti máa mì bẹ́ẹ̀ ni wọ̀láhì èèyàn máa ń járe ẹ̀gbà ni kò wá sí nǹkan téèyàn fi rí rẹ̀ gbàgbà fún pé kó fi nǹkan míì rìpléṣì mísíkì ṣetán kí lára lè fi rìpléṣì mísíkì ṣetán tó dáa tó kíra ọlọ́run ọba so the only thing to occupy mind èèyàn tẹ́yìn òfin ló máa lọ síbi orin òun náà ni pé adùn téèyàn rí di orin yẹn kọ́lọ́run báyàn fi sínú quran tó ti yé tí ìbá ní google starter tó máa ń lọ́sìn sí àní sí àníyàn music máa lọ́sìn sí ṣùgbọ́n quran fúnra rẹ̀ ọlọ́run fi ẹwà sí recitation ẹ̀ ó sì máa ń replace music ní mind èèyàn. na ẹni tí yóò bá jẹ́ pé ó ń gbọ́ quran àbí ó ń hàn àwọn nǹkan tó jẹ tí mind yẹn bá ti gbófo tó bá jẹ́ tó nífẹ̀ẹ́ múvì kò sígbà tó ní òkú ní fẹ́ máa ráàyè nígbà yẹ ṣùgbọ́n ṣe kí àǹfààní káwọn ọmọ orí kún tètè hakuran òlòlóyìn táwọn bá ti kékeré hakuran tó yẹ kó bìtẹ́ age eleven twelve ó ti hàn substantial sura even tó bá ń ṣiṣẹ́ ilé tó bá fẹ́ máa kọrin quran ni a máa jáde lẹ́nu wọn mo ti rí examples ẹ̀ tó pọ̀ tó yẹ pé táwọn ọmọ ẹ̀ bá ti ń lóṣù táwọn gbogbo yíyí ti ta ìtayé jẹ́rìí sí yìí kò tí ẹ̀ ní jẹ́ kó dùn létí wọn torí pé wọn ò bá bẹ́ẹ̀ dàgbà ṣùgbọ́n àgbàlagbà tó pé ó ti wà yíyí mọ́ ó tó dára ọ̀gbà ni ó lè difficult wọ́n ní ìfìsílẹ̀ fẹ́ pẹ̀lú àmì ọlọ́run ọba so ìfẹ́ ìtẹ́ ni pé bíi drug ni táradá ti mọ́ tó kò rọrùn láti dá so abẹ ọlọ́run ọba yìí pé àwa tó yẹ pé a ti jáde kọjá rí kọ́lọ́run bá ẹ̀mí wa padà síbi tọ́lọ́run ọba sọ yìí pé orin ṣíṣe púpọ̀ tó sọ̀kalẹ̀ fún wa ẹ wá jẹ́ ká mọ̀ kankan ẹ yàtọ̀ sí pé ó máa ń jẹ́ kéèyàn sí ẹnu gbókè tí wọ́n bá ń gbọ́ èyí tó pọ̀ jù ní orin irọ́ ni ṣé ní orin nípa tó mẹ̀ èyí tó pọ̀ jù ní orin wọ̀lá irọ́ ni ibi tó ká mọ̀ pé wọ́n ní pé most musical uh, uh, most musicians àwọn artists most of them most of them téèyàn bá gbé àwọn lẹ́sìn fún nǹkan tó máa ń sọ fún ẹ̀ èèyàn ń bí àwọn ìyàwó wọn ọdẹ ẹ̀kọ́ ni most of them were criminal happiness most of them ní family wọn máa ń break torí pé nǹkan tó ń kọ́ ní orí yẹn opposite yẹn ń act. àwọn ọmọ sọ wípé àsúnjẹ oṣù fún yín àfúndìmọ́tì fún yín òun ló máa wà incident ìyàwó ẹ̀. so ikú pè mí wọn ọmọ ní broken home láìní orí chì ẹni tó máa ń kàwé ta agbọ́ tiẹ̀ mẹjá tì tani ò mọ tiẹ̀ so kò wọ́pọ̀ yìí wọn tó jẹ́ pé throughout his life he stop to just one woman pé ìyàwó kan tó náà ló bá bẹ̀rẹ̀ ìgbésí ayé ló bá fẹ̀ kò wọ́pọ̀ nu wọn. ọtí àbá lọ gbà wọn lẹ́sùn tó ń kọ ìyáni obìnrin tí ó bá fẹ́rẹ̀ ọkùnrin yìí ayé ẹ̀ ti dá. tó ọlọ́run tẹ̀sán nìkan ó ní yẹ̀ṣú ara yẹtẹ̀dẹ̀ ọ̀hún lọ́wọ́ ó láwọn akọni àwọn tó ti ṣìnà ní máa tẹ̀lé wọn. torí pé momentary joy yẹn ó máa ń jẹ́ kí wọ́n gbàgbé reality tí wọ́n bá kọ tí wọ́n bá kọ náà fílù hàn débi pé ẹlòmíì ìfà àwọn akọrin kan kú táwọn èèyàn kọ méjì sísà nítorí tiwọn wọn jí ẹmu kò fún akọrin lágbára ní bòmí ni gbogbo ilẹ̀ lágbára ló ti gbà sí ẹ̀ ìjọ tí wọ́n ló kú àìmọ ìjísùn ni wọ́n bọ́ sínú sínú òkú nítorí tiẹ̀ báwọn tó bá nípò lọ kì í ṣàṣọdún ẹni sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀rí information yìí bẹ̀ so lẹ́bù tí orí máa ń dé lẹ́nu ẹ̀dá nìyẹn. tó ọlọ́run ọba tó ní òun fẹ́ kó orin kúrò lẹ́mìí wa òun fẹ́ fi nǹkan mí rọ́pò ẹ̀ ó mọ ìfẹ́ẹ̀tì ẹ̀ lẹ́mìí kò pọ́síbù kó orin àti kùrán ìgbẹ́jọ́ kò papọ̀ ní ẹ̀mí kan náà ẹni tó kùrán tó bẹ̀ wọn ò lè lè papọ̀ kò láì kò ní kùrán yẹn bí ṣe bẹ̀rẹ̀ yìí àwa tó bá pé àsìkò ń bẹ̀ ọlọ́run kọ́ ọtí tó gbòògì tayé lọ ọlọ́run pèsè ẹ̀tọ́ hàn. onígbà míì téèyàn bá rí i pé ṣé láìpẹ́ ò ní look too dull torí nǹkan tí àwọn kan máa ń sá fún ni wọn táwọn bá fún àfà láìpẹ́ wà too dull tó lè gbọ́ music ó ní nǹkan tó tún lè wò lórí tẹ́lẹ̀ ìjọba tó ń rí tẹ́lẹ̀ rárá. àwọn máa ń fẹ́ fún pé bẹ́ẹ̀ ni a kóra wa ń jà ní kì í ṣe páàmì ìmúfẹ́ àwọn kan wọ̀nyí. àwọn kọ̀ọ̀kan ń wa náà ti gbàgbọ́ kọjá kọ́lọ̀ fún wa. ṣé tọ́ba ń sọ pé kọ́mọ̀gbẹ́ ní àwa rí aláìsí pé à gbogbo àjọ olóyìn tó ń tọrọ ni ó lè wá ṣe ìdíwọ́ títọ̀ yìí àjọyọ̀ tó tọ̀ yìí kì í ṣẹgbẹ́ ti dé ó bẹ́tà èyí tọ́lọ̀ bá ní kájú sílẹ̀ kájú sílẹ̀ ká rọra fọlọ́run ká bàbà pàdánù tọ̀ yìí tó bẹ́ẹ̀ lórí ṣe níyẹn sísá mi question number two. ṣé lórí eléyìí àti sábà gba side question mi iṣẹ́ fún nọ́mbà over to get number eleven number two bisimilah aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọlọ́run sọ̀rọ̀ nínú sọ́ràtò alquran twenty six ó ní pé indeed okay. indeed we send our prophet to every nation. The meaning of nation. Yes. Yorùbá is a nation. We can categorize it as nation. Okay. ni àtìwọ̀n máa ń hájú ẹni lè máa ń sọ fún mi pé ṣàngó ọya àti ògún alẹ́ òjíṣẹ́ ọlọ́run ni mo béèrè lọ́wọ́ sísà mi kan ó ní pé ọlọ́run list àwọn prophets sínú Quran but ó wá bá mi ájú pé does that mean what Allah said that sent our prophet to every nation that is somehow contradicting so at the point I was confused so mo ṣe ní pé kí n bẹ̀rẹ̀ question yẹn sir. well ọlọ́run bá ní. kò sí ìran kan tó wọn wọn ò jíṣẹ́ sí àbí sísá wa ń béèrè yìí pé tó sọ wípé ṣàngó òjíṣẹ́ ló jẹ́ fún ìran yorùbá ṣé ó rí sọ a máa dáhùn pé kò rí sọ tí wọ́n contradict kò contradict ọlọ́run náà lẹ́bi ìsá ọmọ mariam táwọn wo bẹ̀ni israel ni ó ń mú sá sí bẹ̀ni israel ara japan wọn ní ta ni wọ́n sáwọn. àwọn òní dáhùn pé confucius sọmọ confucius old uh, philosopher kan ni tó ti yé ẹ̀rú eh, náà ní àwọn tí wọ́n ń bọ́ lélẹ̀ shinto shintoism wà buddha buddhism wà àwọn òní dáhùn pé buddha lọ́wọ́ bá rántí wọn torí pé ààrẹ àyà quran tó sọ bẹ́ẹ̀ àṣírí hadith tó sọ bẹ́ẹ̀ nǹkan tá a ti ń jẹ́ tọ́lẹ́sì gan ni mò ń ṣàlàyé fún yín yìí tá a bá fẹ́ dáhùn àmì ohun tí quran bá sọ kí hadith bá tún ìyẹn nìkan làwọn máa sọ èyí tí méjèèjì yóò bá ti sọ àṣẹnuwa mọ sábẹ wá ní à tó bá jẹ bẹẹ sókò contradict kọlọ sọ pé kò sí nation kan tó wọn ò ní jíṣẹ sí àwọn àdáhùn báyìí ẹ máa gbọ sísà mi nígbà tí ó rán àwọn tó wọn síbẹ ní israel tí ò rán àwọn kan sí lára nígbẹ̀yìn gbẹ̀yìn ó wá gbòjìṣẹ́ ńlá dìde ó wá ní wàmá àrùtọ́ máta ńlá ká sẹ́pọ̀nì náà àárọ̀ wọn ò bí kókó ojúṣe fún gbogbo àgbà ńlá ayé tọ́tọ́lá ń bá padà wá sọ pé kò sí ìran kan tó wọn ò rójìṣẹ́ sí ṣé orí ṣàdó òní sọ ṣé nǹkan sísà mi yàtọ̀ síbẹ̀ àti ẹ̀sùn wọn lè rò ó pé wẹ́ẹ́ tó bá jẹ́ pé rán àwọn kan fáwọn japanese táwa ò mọ̀ kọ́ ṣé nǹkan tá a bá ti mọ̀ ṣé kò exist ni torí pé kì í ṣe gbogbo àwọn ànágbè pátá ló ń dárúkọ nínú quran tó ti yẹn sìn tó tó bá ní kò sí nation kan tó ń ànágbè sí i kò ń ṣe dandan ní pé gbogbo àwọn àmọ́bì yẹn ló fi orúkọ wọn mọ̀ wá tó tó bá ń rán wa táwọn èèmọ̀ ń kọ́ a lè sọ pé parọ́ tá a bá ti ẹ̀wà ń mọ oníbẹ̀rẹ̀ tó ń sí wọn a máa muhammed ọmọ àmì wọn ìtàkùn sí gbogbo wa tó bẹ́ẹ̀ ṣe lè dáhùn kọ́ṣọ̀ yẹn nìyẹn ṣé pílà sísà yàrá ti ọ̀fẹ́ rẹ̀ kọ́ṣọ̀ nọmba tírì. àbáyọ̀ mi táwọn coming city ló máa jẹ́ fíkì eléyìí àpídà ni ní ìsọpẹ́ kan wọ́n bèrè yín ọba pẹ̀sìn ọ̀dọ̀ tí yémi ò bá dáa jù torí àpídà gan ló ní problem lẹ̀sìn wọn ṣe ní problem. kọ́lọ̀ bá ní sanyín lẹ́sàn-án dáadáa. àmì àtẹ̀yìn náà. ìbéèrè tèmi ni pé ẹ dákun irú àwọn èèyàn wo ló lè rí ojú ẹlẹ́à. ọkùnrin. nà tí mo fẹ́ béèrè nù. Eh, nínú àwọn sísá tọ́lọ̀ ní kátiwá ń dùn sí àjọ bẹ̀rẹ̀ tíra marriage ni tí wọ́n ti pé topic àti treat ẹ̀ mo fẹ́ kẹ́nìkan bá ń volunteer láti answer question yẹn. tí kì í bá ṣe pé akọ̀wá ń pàdé àwọn ọmọ ní halkọ̀ mọ́ṣẹ́ máa ń sọ nǹkan táwọn àbúrò máa ń sọ ni o wọn ní ọkọ̀ máa ń ṣeré wá halkọ̀ ni ustaz mo dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ so ẹ prove me right ilé ọlọ́run. àwọn òun náà lè rojú ọlọ́hà. aleykum salaam wa rahmatulahi wa ẹ jẹ́ bá ń fún sísá ìmọ̀ tó fún ọmọ má kà ní lónú méjì pọ̀tẹ́ kan wà ní ti píríncípù tá a máa fi tá a máa fi mọ àwọn tí. àkọ́kọ́ ọkọ ọkọ fàáyín. àwọn obìnrin àwọn obìnrin tó bá sinmi. ok. bẹ̀rẹ̀ tó bá jẹ́ àwọn obìnrin tó ń rìn níbi tí òun rìn nípò kó ṣọ́ra fún un. <laughs> ok. àwọn àbúwẹ̀. Àwọn àbúwẹ̀. Jíjẹ ẹ̀jẹ̀. Amari. Ṣé parí ẹ̀? Ẹ̀rọ ìfún náà dé. Ṣé rí nígbà tí mo ní píríncípù? Ṣé nígbà tí mo ní píríncípù? Ẹ̀ẹ́dọ́nà ìdánilẹ́kọ̀ọ́ ní idea mathematics and to calculus differentiation. Wọ́n á ní differentiation from the first principle tó bá dàrú èèyàn padà sẹ́yìn tuntun tó ti yé ẹni tí ò bá mọ differentiation from the first tó bá kàn á formula ó máa há láàrin méjì so sister try but principle yẹn ló kọ́kọ́ rán alẹ́ tèmi ṣe ní ìwúrú kan ní mímú méjì principle yẹn yes next topic please asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. àwọn kan tó máa ṣe wá láǹfààní ni pé ká mọ̀ pé ó pín sí àwọn èèyàn tó rí pé obìnrin yẹ kó lè fẹ́ ní ọ̀nà méjì yálà sí pé ẹni yẹn fọmọ àbí by marriage. àwọn tó jẹ́ ẹni tó tọmọ́yàn níbí bàbá wa ọmọ wa lọ́kùnrin àbúrò wa ní ọkùnrin àbí ẹ̀gbọ́n wa ní ọkùnrin ó ti wọ́n bẹ ní ti marriage àmàwọ̀ àwọn tí a lè fẹ́ bíi bàbá ẹ ọkọ wa ọmọ ọkọ wa tó jẹ́ pé obìnrin ní ìlú òbí fún píńsípù yẹn ni. jazakillah khairan. so torí wọ́n ti kó tọ́gbọ́n ṣe tọ́ yẹn àwọn tó jẹ́ pé a lè tọ́ àìlè fẹ́ràn yẹn ó lè jẹ́ temporary o ó lè jẹ́ forever but àwọn tí wọ́n lè rí wa níbẹ̀ máa tá a lè rí àwọn tí ò lè rí wa àwọn tó lè rí wa là ń sọ yìí àwọn tó bá jẹ́ pé a lè tẹ́ wọn forever tó tí ń sì. yes ok ọ̀rọ̀ ẹ máa gbọ́ principle yẹn ok ẹ gbọ́ principle yẹn gbogbo tó bá jẹ́ pé a lè fẹ́ àìlèfẹ́ wọn kì í wá ṣe temporary forever ni tó ti yé ó lè wá jẹ́ pé ìbátan ọ̀sẹ̀ jẹ̀ ló fà á ó dẹ̀ lè jẹ́ pé má lè kó ta òun ni sísá wa ń ṣàlàyé àbúrò ẹni ń sìn á lè fẹ́ temporary na be permanent permanent tó ti yé bẹ́ẹ̀ náà lọ́gbọ́n mi lọ́kùnrin sọ̀rọ̀ yẹn lè rí yàn na àwọn kan wà tá à lè fẹ́ tó jẹ́ pé àìlè fẹ́ kan náà permanent ni ẹni téèyàn bá ti fẹ́ ọmọ ẹ̀ lọ́kùnrin wọn bá ọkọ wa tó ti yé ẹ̀ẹ́ ẹni tí onílẹ̀ ìwé èèyàn tó ti ń sì àìlètọ́ àwọn yẹn permanent ni so gbogbo ẹni tó bá jẹ́ pé àìlètọ́ permanent yálà marriage ẹ̀ ṣì ń exist àbí marriage rẹ̀ exist mọ́ ó lè rojú wa but ẹni mélòó wá wá involved details yẹn nígbà tá a discuss àyànjú ẹ̀ fún wa tó ti ń sì now ẹ àwọn ọkọ wọn wà fẹ́ pé a lè fẹ́ wọn bọ̀ tẹ́ńtárì nìyí àbúrò ọkọ àìlèfẹ́ tẹ́ńtárì ni tẹ́gbọ́n ẹ̀ bá pọ̀ wá àbúrò bá lóun ní interest ṣẹ̀rí ọlọ́run ṣe lè rọ̀ tí ò ń gbọ́ yí dáadáa ẹ̀sìn ọlọ́run ṣe lè rọ̀ ìṣẹ̀dálẹ̀ yorùbá nìkan tó torí pé jíjẹ́ ìwọ tiẹ̀ tẹ́ńtárì ni òun ò lè rí wa bẹ́ẹ̀ náà lọ́gbọ́n ọkọ yàtọ̀ sí bàbá ọkọ jẹ́ pé permanent nìyẹn ẹ jẹ́ ṣe clear sister alhamdulilah question number three number four number four. sáwọn ikọ̀ àǹtí wa. aleykum salaam wa rahmatulah. mo fẹ́ bèrè pé èèyàn téèyàn mọ̀ pé ìṣe àti iṣẹ́ tó ń ṣe haram ni bọ̀lọ́dọ̀ rẹ̀ kó jẹ́ haram àfẹ́ gbìyànjú àti. pe àkíyèsí ẹ̀ kúrò nídìí ẹ a máa wò pé ìgbà tó fẹ́ pé ìrún kíkí ó máa ń gba iṣẹ́ aburú èèyàn kúrò lọ́wọ́ èèyàn ni láti fi dáadáa rọ́pò. èèyàn yẹn wá ń sọ fún yín pé ah lágbájá òun kírun ó wá wò pé òun ò lè kírun torí pé òun mọ ìpẹ́ bò ní gbàrún òun látara iṣẹ́ àti iṣẹ́ tó ń ṣe presently ó mọ̀ pé àbòsí yahoo. ó ti mọ̀ pé àbòsí wà ní iṣẹ́ tó ń ṣe kó iye irun tó ń ò bá kì í. Ah. so irú èèyàn báyẹn i know irú ọ̀nà wo lèèyàn because i realize even if i have to tell this person pé tọ́lá oh, um, foríjì àbí padà sọ́dọ̀ ọlọ́run má ṣe eléyìí tó ń ṣe mọ́ mo ti borí nínú àwọn lectures kan tó sọ pé kò sí yẹ́sẹ̀ fún láti ò bá a ṣe àbòsí tó ti ṣe in the past yẹn nípa ọlọ́run bá máa bí lọ́jọ́ ìgbéjì àlùfẹ́ ọmọ wípé ó lè dínà wíwà àlìjẹ́nẹ̀ so i really want more explanation on that. ẹ ṣe sísá mi ṣe rí kọ́sùn sábẹ́rẹ̀ yìí gbọ́dọ̀ náà bá a ṣe ń tọ́pọ̀ àtúndà a máa wá ṣe mọ̀ pé àwọn wo là fà àwọn wo là rò pa àfà ni wọ́n tún fi ṣàfà. ìṣekúṣe ni kí nìkan ṣe ẹ̀ṣẹ̀ tó ń pẹ̀ ó ti pè débi pé kò sì sí bó ṣe lè tọrọ àforíjì ọlọ́run nítorí yìí wọ̀lá ìsọkúsọ ni. à ń jẹ fún àwọn tó ń tẹ̀lé àfáàn sọ pé láì ṣe ṣírk ṣírk gan tó ní yorùbá ìsí ìjáde láyé tó ti tọrọ ọlọ́run foríjì mi wọ̀lá ọlọ́run àforíjì. so a rí pé ọgọ́rọ̀ tó lóun jíṣẹ́ ẹ̀sìn kiri òun gan ní nǹkan kọlẹ́tọ̀ ẹ̀sìn bàtà tí hàn ayé ti mọ̀ orí pẹ́lú gan gbà wọn àsọkúsọ wọ̀nyí tó ti yé so it's not correct I mean pé ẹ̀ṣẹ̀ kan ló pọ̀ ó pọ̀ ó pọ̀ débi pé ọlọ́run lè forí ọ̀gẹ̀dà kù sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ tí kì í bá ṣe pé ẹni yẹn kú lórí ẹ̀ṣẹ̀ yẹn láì tọrọ àforí ó bá kú lórí ẹ̀ láì tọrọ àforí jùlọ tí kì í bá tún ṣe ṣírk ẹnì kan nǹkan tọ́lọ̀ lè forí jì tó ti yé ẹjẹ́ tí wọ́n dá nǹkan ṣàn yẹn àkókò náà it is not true pé torí pé yòó ṣe yahoo yahoo tó bá wọn fún ọlọ́run nígbà it is not true kódà kó yẹ pé àmúrọ̀dà ni aláwọ̀ iṣẹ́ tó ń ṣe nìyẹn ṣùgbọ́n tí wọ́n ti ń gbọ́ aláhùn akbar ó ń yà sí mọ́ṣáláṣí ń kírun ẹ̀fọn ìrún wà láàyè ẹ̀ ẹ̀fọn iṣẹ́ tó ń ṣe ó wà láàyè ẹ̀ kò dàpọ̀ rárá ṣùgbọ́n ìrètí wa ni pé téèyàn bá ń kírun ẹgbẹ́ náà ń ṣe pálàṣẹ pé kó kí i tó ń tẹ̀lé kí i tó dẹ̀ ń ṣe gbogbo ń tọ́lọ̀ ní kó ṣọ́ ń bẹ̀ wọ̀láhùn kò ní pẹ́ níbi iṣẹ́ aburú tó ń ṣe yẹn tó ìwọ ilé ẹkún ṣe lálàyé fún ọmọ ìyá wa yẹn wípé láàbà àwọn ọ̀tọ̀ iṣẹ́ ètò ń ṣe ọ̀tọ̀ sábẹ́ yẹ ò báyìí tí ìdílẹ́yìn pé kó kúrò ní iṣẹ́ yẹn tí ìta ti ṣàlàyé òfin ẹ̀bẹ̀ làwọn ò bá bẹ́ẹ̀ tó kì í gbogbo bó tẹ̀ sí lòun kó ṣe pé kó máa rí pé kí ìrìn ń yọ ìrìn yẹn ló máa lo kúrò díẹ̀ tó bá wà lórí ìrìn ẹ̀rí ọkàn á máa jẹ́ náà pé ọlọ́run tó ń dúró síwájú ẹ̀ ń bá sọ̀rọ̀ yìí òun náà lòun ti ń takò tó ń padà sí tó ń bá padà sí ìdí yahoo ìyẹn ló máa lé kúrò ìdí yahoo ohun tó yẹ kó lé kúrò ìdí yahoo wọ́n ti fún ní ìtọ́sùn pé kò lè rí ṣe yìí nítorí kó abẹ nìyẹn dípò gbogbo ohun tó lè wù kó máa ṣe ọlọ́run kọ́ o ṣùgbọ́n ìyẹn ò díwọ́ pé kọ́lọ́run da ìrún ẹ̀ kó kí ìrìn ọ̀pọ̀ ọlọ́run ọba ọlọ́run àgbà òun ló máa wá lé kúrò níbi iṣẹ́ yẹn inṣàlá ọ̀tàn àlà question tí mo tẹ̀ rẹ̀tẹ̀ fẹ́ béèrè táwọn kan dẹ̀ máa ń béèrè wọn nígbà tọ́lọ́ sọ yìí pé òun máa ń lómi kó ìdí iṣẹ́ ẹbí kí ló ṣe pọ́pọ́lọpọ̀ mùsùlùmí ń kírun tó tó ṣiṣẹ́ ẹbí àwọn àfáàdẹ̀ dáhùn wọn ní ìyẹn gan ló ń dùn sípò yìí tó ní òun táǹkì ìkíkókì ni it is true tí ò bá jẹ́ kíkókì mò ń kí táǹkì mo dẹ̀ ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ èmi gan-an ti pé ohun tí mò ń bọ̀rọ̀ yìí tí n bá ti ṣe sàlámà lókun ìdí ohun tó pẹ̀lú tó ń padà sí ẹ̀rọ ọkùnrin jẹ́ tó ń gbádùn. bọ̀tá bá lè máa kí ká máa padà sí ibi iṣẹ́ yẹn ká wá kí ó ń túmọ̀ sí pé akọ̀rin kí ní pípé wọn ní akí káàkiri náà ni ìyẹn ní ìjẹ́ kó ṣiṣẹ́ tó ẹ̀kọ́ ṣe lára wa. sọ ẹ tó bèrè pẹ̀sán ṣé ti clear ṣé clear sísà. number five ẹ bá fún mike. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. nígbà tá à ń sọ̀rọ̀ alif fún mi ẹ dárúkọ àwọn ìjọ kan pẹ̀lú nǹkan tó ti yàtọ̀ ó rò pé bóyá àwọn ìjọ yẹn kò kí ń rìnrìn àwọn ìjọ ta nílò fún wọn dáadáa tí kò bá ń ṣe ẹni tó jẹ́ pé ó máa ń gbọ́ ní tàbí ló súnmọ́ àǹfà dáadáa. ó ti sọ̀rọ̀ mo nígbà àwọn ta súnmọ́ra wa dáadáa. naam. tájà jẹ́ bíi pé alif sunna ni wa. naam. ó dàbí yẹ pé bàṣẹ jókòó ìtẹ̀yàn kan bá yẹn tó bá dé bí á ní à àwọn tòbíkì. naam. kí ni ó ṣe àkídà wọn. ó fi yàtọ̀ sí ti sáyà fún. jazakallahu khairan. naam sábà bí àwọn léèrè wípé àwọn ọmọ ìyára tẹ̀blíìg ṣe fẹ́lẹ́fẹ́ ni wọ́n àní kì í ṣe fẹ́lẹ́fẹ́ ṣé ahmed sunna náà á ní nípa pé mo ti ṣàlàyé kí ló jẹ́ ahmed sunna tàbí kí bá ti ṣe shiite àbí wọn kó ogun akọ̀tàbẹ̀ àní bẹ́ẹ̀ ni pẹ̀lú àgbẹ̀wò ìyẹn ahmed sunna ni wọn. bàṣẹ ahmed sunna wọ jamaa ni wọn ṣe fẹ́lẹ́ tó máa ní òkú ṣe sí kí ni kókó látara àgbẹ̀wò wọn ẹ máa gbọ́ fún tàmí. mo ṣàlàyé mi àwọn fẹ́lẹ́ sí àwọn làwọn tí wọ́n ní gbogbo àdìsọ́kàn gbogbo ìbáàdà gbogbo ìṣe pátápátá à ń láti mú nínú àgbọ́lé báwọn ẹni àkọ́kọ́ ti àwọn tẹ̀lú àwọn abala yìí kò yé wọn tó. wọ́n gba láì láhùlọ́lá gbọ́ wọ́n gba muhammed rasulillah gbọ́. ṣùgbọ́n kí ni láìlá ìlọ́lá kí ló dì mò ń ṣàlàyé nǹkan kan yìí nípa wípé àwọn fẹ́lẹ́fí wọ́n ní bọ́lá bá nìkan la gbọ́dọ̀ ròyìn ẹ̀. tó ń gbọ́ tó bá gbé fẹ́lẹ́sì léèrè pé ìdá ọlọ́run ọba wà tó bá gbé fẹ́lẹ́sì tó gbọ́rọ̀ yìí kò ní dá yín lóhùn wípé ọlọ́run wà níbikíbi. ṣé wọ́n wá àkọ́kọ́ nínú àgbọ̀wé táwọn fi yapa sí fẹ́lẹ́sì nìyẹn. kódà kò fẹ́ẹ̀ sí ìjọ méjì tó ṣí understanding pẹ̀lú fẹ́lẹ́sì. èyí tó pẹ̀ mú àwọn ìjọ ìfún máa ń gbọ́n ni pé ọlọ́run wà ní gbogbo ibi ó dẹ̀ takò gbogbo ìsàmẹ́bìjú òfin wa. ṣé ti lóyún sí i? kò wá mọ ní ẹnìkan ìṣe tá a ṣe tá a ṣe yàdà a gbọdọ̀ rí ẹ̀rí fún gbogbo ẹ̀ tí ò bá ti wà ń bámu pẹ̀lú bẹ́ẹ̀rí ṣe ní ká ṣe é ó tako ohun tó ń jẹ́ sàlọ̀fíyà àwọn ọmọ yàrá táwọn sọ yìí wọ́n ní gbìyànjú ṣùgbọ́n àwọn ìṣe wọn pọ̀ tó jẹ́ pé ìgbìyànjú tí wọ́n fi ń ṣe é kò bá tọ́ sílẹ̀ mu ẹjẹ́ fún lápèjúwe kan òjìlá sọ̀lọ́ láàfin náà àá máa gbọ́ wípé nígbà tó fẹ́ rán àwọn èèyàn láti lọ jíṣẹ́ ẹ̀sìn ó rán muhammed ọmọ jabal tó rán níṣẹ́ ilẹ̀ yemen tẹ́lẹ́tì a single person to a whole nation can you imagine that? ó yẹ kéèyàn béèrè pé iṣẹ́ mélòó lè àkànṣe fẹ́ jẹ́ fún dídì ìlú ṣùgbọ́n understanding àwọn tẹ́lẹ̀ ní pé táàtà kan ṣoṣo bá yanjú ó pé wọ́n sí odidi orílẹ̀-èdè ìyẹn làwọn ibìfẹ́ ń kọ́ wa ó pé ibi tí wọ́n rán sí kí ló máa ṣe ó máa establish ààyè tí a ti máa kọ́ èèyàn lẹ́sìn téèyàn bá ti establish ààyè tó tún kọ́ èèyàn lẹ́sìn àwọn téèyàn ń kọ́ yẹn ni wọ́n á kun lọ́wọ́ táwọn náà máa fún dáadáa yẹn ká ṣùgbọ́n wá wọ́n tóbi tó wá ń ṣẹlẹ̀ àwọn ọmọ ìwọ́n tó wá ń sọ yìí sì tó bá wá síbì kan tó bá ní ẹni mélòó ló ṣe tán láti bá wọn jáde ó bẹ̀rẹ̀ tó ṣe gba islam lánàá tí tọmọ kẹ́lí náà tí ìyó kò lè kápẹ́ ìdáàt wọn á ní kó gbó kó dá ọ̀nà sí sokoto àwọn afọ àwọn ń bèrè pé sokoto tó ń lọ yẹn ṣé ń lọ kọ́ ìyẹn ni kí ló fẹ́ lọ kọ́ tó ń lọ kọ́ńtà tó ń lọ sí ìnímọ̀ àbí fẹ́ lọ kẹ́kọ̀ọ́. Rárá ni. So ẹni tó ṣe ìgbà ìsìlám Fatima ò tí ì yé ọ̀rọ̀ ìbílẹ̀ lọ́wọ́ ọba wà kí ló fi ìrìn ara rẹ̀ tí ì yé. Àwa ò ní ní kó bẹ́rù pé mùsùlùmí sokoto. Sokoto tó ń lọ sókè lọ kọ́ ìyẹn ni tó bá fẹ́ lọ kọ́yàn kí ló lọ kó ń tọ̀ yìí tó bá ní ọ̀rọ̀ ìwé lọ kọ́yàn òun lọ kó ni àwọn abèrè pé ṣé kótó ló ń láti dé kótó kọ́ àwọn wá ní rárá wọ́n ní iṣẹ́ mi bá a ṣe ń jáde yẹn àwọn màláìka máa sì wájú àwọn tó àmà kọ́ lè fún ká ṣe báyìí àwọn tí wọ́n ń ṣe lọ́lọ́run máa ń ránṣẹ́ wọ́n ní ẹni tí jẹ́ ìlú aláìmọ̀kan tó lè jíṣẹ́ kí ohun tó tako iṣẹ́ tó fẹ́ jẹ́gun ní àlọ́ máa fi jíṣẹ́ kò sì nímọ̀ pé àìmọ̀ kan òun ti fi ń daṣọ ọlọ́run ọba wo tó iṣẹ́ fún wọn yìí àwọn máa ń wo reverse wọn láwọn kan tó ń mu káàkiri tó ń wọ ọ̀dọ́ káàkiri ìgbà táwọn bá wọn sọ̀rọ̀ ni wọ́n ti já kúrò ń bẹ̀ torí náà ó ń jẹ́rìí sí pé ọlọ́run ti lọ́wọ́ sí báwọn ṣe ń ṣe ara ní ara ohun tí wọ́n ní ká máa wò náà ni kí wàá ní ká ṣe bákan tí bàbá ṣe ní ká ṣiṣẹ́ nǹkan máa ṣe tó ní àdìsọ́kọ̀ wọn láwọn àgbẹ̀wò tó gun nínú ìṣe ìbáàdà wọn láwọn àgbẹ̀wò tó gun ìkẹta wọn ni pé wọn ní ọ̀pọ̀lọpọ̀ hadith tí wọ́n há sórí tí wọ́n máa rò táwọn hadith wọn yanjú tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tó kí ó àwọn afáàdé kì wọ́n sákìtì pé àkọ́kọ́ ń tẹ̀yìn láti yanjú tó sì bá yanjú ni pé hadith tí ó ṣàlàyé kùránì fún wa tí ó ṣàlàyé ìdájọ́ sí fún wa tí ò dáwọ́ authentic kó wà sọ́kàn kó wà good tí ò bá good tí ò authentic tó bá jẹ́ bẹ̀rù ìfòlójọ a máa ṣe bíbíà a sì máa rò pé súnà ló ń ṣe so àwọn mistake tá lára wọn nìyẹn tó ti wó. tí ọba mọ̀yàn tó jẹ́ pé ó jẹ́ public. tó jẹ́ pé wọ́n pè sí i ó tó ń jẹ́jẹ́ ìfẹ́lù bó ṣe yẹ ló ṣe ń ṣe. bí ìwà ń bẹ̀ pé kò ṣàtẹ̀gbà tó yẹ pé à kíní dada wà ń bẹ̀. òun wà àǹfààní tó ń ṣe fún òun. ó wò pé àgbẹ̀ tí kò bá ń ṣe pé tí ò bá ń ṣe àwọn òun náà òun ò gbọ́bí tó wọ̀ bá wà lónìí. torí ìjáde yẹn ó àǹfààní tó òwò bóyá ìmọ̀ tàbí ẹni tí nítorí pé ṣàlọ́ pé ẹni tó bá jẹ́ pé ti jókòó ti dájú wọn rí. ìgbà mi wà ti jẹ́ pé ìyẹn máa kàn bíi hmm. pé a kò fẹ́ sí ìjókòó kan tó fẹ́ sọ ìdúró ìjókòó báyìí lọ. àgàgà ẹni tó bá yẹ pé bóyá èèyàn mọ̀ bóyá àdìs kan wà sísọ bí àbí pé dàn ẹ̀yìn. ìyá rẹ̀ kò bóyá ìjókòó rẹ̀ kò fẹ́ sí ìjókòó tó dà tó. so bóyá ènìyàn ṣe wá fẹ́ help nínú èèyàn bẹ́ẹ̀ yẹn torí tí ó yẹ ká kọ́. Báwo ni kò? Ṣé rí ìgbàta ṣe bẹ̀rẹ̀ fún tó sì tó ń ṣàlàyé àtúndà? Òun ló máa jẹ́ ká mọ̀ wípé ẹni tọ́lọ́wọ̀ bá fi ọ̀rọ̀ àtúndà ṣàánú. Ayáwèrè kódà wọn kò yáwèrè. Ẹbí afúnwá tẹ̀júwe kan. Àwọn àfáà ní Mùsùlùmí méjì kíkan lápẹ́ ìdà tó yanjú. Ẹ máa gbọ́dọ̀ dá o. Kì í ṣe ṣírk kò ní bá yín pé ọlọ́run ní tí ò jẹ́ kò sì ní fi tọ́lá wa pé ẹ̀dá ṣùgbọ́n ó mutí ó ṣe ṣìnà ó dàrú tó ń pààyàn tó dáradá àwọn orí kan kì í mutí kì í ṣe ṣìnà kì í pààyàn ṣùgbọ́n ó ní oríṣiríṣi àwọn dídà lórí ẹ̀mí àwọn àfáàní tó yàn bá fẹ́ yan ọ̀rẹ́ ọmọ yẹn pọ̀ jù. ìjọba yẹn tó ṣe kó máa ṣe wá sí láti ilé ẹ̀yọ́ tí ò ṣe kí ó bẹ́tà sí lọ́rẹ̀ẹ́ ju ẹni tó jẹ́ pé kò tiẹ̀ lè mú sìgá sámàkì ẹ̀wà sọ igbó kò lè mú bí kì í ṣe ṣùgbọ́n ṣùgbọ́n ó ní àwọn àtúndà tó ní ṣírìkì nínú onílẹ́mì téèyàn ò bá já àfà kíní ẹ̀ máa takò ọpọlọ èyí èyàn á ní báwo ló ṣe jẹ́ wọ́n ní díẹ̀ ní wípé èyí tí òun mu sìgá tí òun mu fi yẹn ẹ̀ṣẹ̀ tóun ń ṣẹ̀ ó bí ọlọ́run ọba nínú ju kéèyàn mu sìgá kó mu gbó kó pààyàn kó ṣe ṣìnà lọ tọ́lá ọlọ́run ló sọ ní ẹ̀ṣẹ̀ tóun ò ní forí ẹ̀jẹ̀ dání kíni ṣírk ó ní gbogbo ìyókù ẹni tó bá wù ú òun á forí ẹ̀jẹ̀ inú ṣètọ́ ni máa ń dùn téèyàn bá ti ń ṣe bídíà torí pé ara ṣírk ní bídíà inú ẹ̀ máa ń dùn torí pé kí ni ẹni tó ń ṣe ò mọ́ lẹ́ṣẹ̀ ẹni tó ń ṣe á tún máa bẹ̀ lọ́n fóun tún fi jọ ọmọ lọ́wọ́ ni àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ àwọn tó bá ń ṣe bídíà ó máa ń wọ̀ pé káwọn máa máa báwọn ṣe bàbá tó ń ṣe ṣìnà tó mu tí kò ní fẹ́ kọ́mọ òun ṣe àbẹ́ẹ̀ kọ́ ni torí ẹ̀ nínú ṣètọ́nù ṣe máa ń dùn sí ṣírk àti bídíà ní kéèyàn máa dẹ́ṣẹ̀ tí ò ń ṣe ṣírk lọ ṣe wá rí nínú àwọn kan tó máa fi ń confuse àwọn èèyàn òun nìkan títí tàwa béèrè yìí ẹni tó jẹ́ kó ti ń pààyàn tẹ́lẹ̀ ó ń jalè ó ń ṣe ṣìnà àwọn ìjọ bídíà kan wá pè é a máa wá wò pé ah títí ìgbà ṣe ti wọn oko burúkú ilẹ̀ wò bá wà tó ti ń sìn táwọn ìjọ súnà bá fẹ́ wọ anẹ́rárá òun rántí dáadáa tí wọ́n ṣe bóun lòun ò ṣe fẹ́ tẹ̀lé súnà ẹ jẹ́ kí wọ́n bí ń question àwọn ṣíà ìta ń sọ yìí ṣíà tó ní kéèyàn mutí náà ṣíà tó ní kéèyàn ṣe ṣìnà ṣíà tó ní kéèyàn fáyàn tá a bá wẹ́rẹ́ nìkan tó ń bá àwọn ṣíà ìṣòrin ó yé èmi àtẹ̀yìn wípé orí bú àmì fún àwọn ṣíà yìí tẹ́ bá fẹ́ pé kílẹ̀ rẹ̀ fóun náà máa sọ a ní a òun mọ̀ pé olórí àwọn ọmọ kan lòún jẹ́ tẹ́lẹ̀ òun mu sìgá òun fagbó òun ń pààyàn òun fi ẹ̀ máa ń rèkobìnrin àwọn ṣíà ìtìlọ́wọ́ hẹ́pù òun ṣé nǹkan tí wọ́n ṣe fún yẹn tó ti justify ló wà ní òjò yẹn bí ẹ yí pé àìgbọ́rọ̀ àfídà yìí ló ń jẹ́ kó rò pé ìyẹn ti tó justify fóun tó kúrò fún ẹ. tó nǹkan táwọn máa ń sọ é iṣẹ́ tọ́lọ́wọ́ bá ní kí wọ́n jẹ́ fún ẹ ní kí wọ́n wà níbi tó wà ní wọ́n jẹ́ fún ẹ yẹn. wàá help àwọn náà láti sí pẹ̀lú ẹ àwọn àpá kan ló káwa ń kéwú ṣùgbọ́n àwọn àpá tó káwa ń kéwú wọn gbọ́rọ̀ àfídà yìí bá ti gbọ́ yé. àwa àpá mi lórí tìjà ní àlójẹ́ ńgbà tí mò ń kéwú dáadáa ló ṣe fún mi torí pé tí ò bá kọ́ mi ní kọ́ ìdá àbí mi ní mọ̀rún kí torí náà gbogbo tó bá ti ń sọ màá máa sọ̀pọ̀ rárá a máa ṣàdúrà fún ọkọ́ lọ́nà bá ràn ọ́ lọ́wọ́ dáadáa tí wọ́n ṣe èyí tó ti wáyé wa yìí a máa wá pe àwọn náà sí tó ẹni tó bá wá ń da yín lóhùn wípé torí pé ìjọ yìí ti ṣe dáadáa bóun lòun ò ṣe fẹ́ takú síbẹ̀ kẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ àkídà ò tí ì yé bí ò ṣe yá náà ni. ṣẹ́gbọ́n sísà mi bó ṣe rí nìyẹn àmì question number number six aleykum salaam. Now. Ẹ ṣe ìlákìlá ọ̀fẹ́ rẹ̀ kí ni àgbọ́yé sẹ́lẹ́fì nípa rúkìá tá a fi àtọ̀sẹ́ tí ò ṣe sẹ́lẹ́fì sẹ́mi tá à ń pè ní rúkìá sáǹjọ̀ ló kó tíyàn lára wọn ní ká máa ṣàdúrà fún òjíṣẹ́ lásọ̀lọ̀ lọ́wọ́ àlùsẹ́lẹ̀m kò sọ wípé haram ní kíyàn ṣe rúkìá òun fúnra rẹ̀ ṣe rúkìá fáwọn èèyàn ṣùgbọ́n ó wá fi kọ́ wa nù hadith kan ó láwọn ẹ̀dá kan wà tó máa wà jẹ́nà láláì ní ìṣèṣirò wọ́n láwọn sàhábà wá ń ṣe mọ̀ pé àwọn wo ló máa jẹ́ àwọn kan ní bí àwọn kan ní àwọn kan ní bí àwọn míì ni ó wá ní àṣẹ iṣẹ́ ìfà nìyẹn ẹ jẹ́ kí n sọ fún yín àwọn tó máa wà àjẹ́nà láì ṣèṣirò iṣẹ́ àwọn nìwọ̀nyí ẹ máa gbọ́ o alẹ́bí láyẹ̀ kẹwò àwọn tí kì í fi iná ṣe ìwòsàn wọ̀ láyẹ̀ sẹ̀rkúùnì wọn kì í tọrọ pé kí wọ́n ṣe rúkìá fáwọn ṣẹ́gbọ́ kí ni wọ́n láìsẹ̀ kan yẹ̀rù wọ́n kì í sọ pé àwọn ti fẹsẹ̀ kọ́ àwọn ò ní bàlájà lé káwọn padà tó ṣe yìí sì nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn èyí tó kàn wá ń sìn ní ọ̀rọ̀ orúkẹ́ àyẹn ó ní àwọn tó máa wà jẹ́nà láìsí ìṣirò iṣẹ́ tó túmọ̀ sí pé ọlọ́run yọ́nú sí ṣe sí wọn nínú wọn ni àwọn tí kì í tọrọ rúkíà a wá rí i pé tá a bá ní bàbá wa kọ́ máa jókòó kọ́ máa ṣe rúkíà fáwọn èèyàn gbogbo wa yìí pátápátá láàmú àlọ́bá pé kán ṣe rúkìá fún wa tó sì jẹ́ pé ànábì ti júwe nǹkan tó dáa ju ká lọ bá àbá yìí lọ ó láwọn tí kì í tọrọ rúkìá ó mì pé sọ̀hábí tí ò lọ tọrọ rúkìá lọ́dọ̀ ànábì gan tó ṣe fún rẹ̀ ó lọ́lá wájú ọlọ́run èyí tó lọ tọrọ rúkìá lọ́dọ̀ ànábì lọ táwa lèmi tálàfà náà ṣùgbọ́n àwọn táwa ń sọ yìí sì àwọn wá tẹ̀bà sí rúkìá débi pé gbogbo ọmọ ọjọ́ tó ní bá ti bọ́ wọn lọ rí olórí wọn kó ṣe rúkìá fáwọn ní ìtọ́jẹ́ pé èyí tà nẹ́bì júwe fún wa tó dáa jù lọ ní pé kí ni ẹ jẹ́ kí wọ́n máa ké kí ní ìfúnra ara wọn ẹni tí ó bá rò pé nǹkan bá wọn jà tá a bá ní kí ló kọ̀ fẹ́ ẹni mo ti lọ pítù wọn wọn rí nǹkan kan mo ṣe kíni kan kí la máa sọ fún àní ebó ọmọ kùránì ké tó o bá mọ̀ ké bọ̀dọ̀ àpàtàrà tú lọ àbí kó lọ mọ́dẹ́rẹ́sà kan kọ́ lọ́jọ́ kí kùrán máa ké kúlà olùdìrọ́bì kọ́là kúlà àwọn olùdìrọ́bì náà tí wọn náà bá ń ké fún rẹ iṣẹ́ tẹ kó ṣe á ṣe má so ìgbàgbọ́ ẹ má so mọ́ ìsáàzì kan àbí ṣéèkì kan tó ti yé sí nǹkan táwọn ọdún ìfúnpá nu àdìs yẹn nìyẹn àwọn olówó kù tó ń lò ó nígbà yìí táwọn fẹ́rẹ́ tí ló kù tó ń lò ó àwọn ìjọ yòókù wọ́n ṣe ń ṣe rúkìá lọ́tún mọ́ ìfúnlókù ìyẹn gan wá di iṣẹ́ fàáfàá mi kò tẹ̀ ráyè síra ṣé yẹ yí sísà mi tó difference tó wà láàárín iṣẹ́ àwọn sẹ́lẹ́bí àtàwọn tí ò ó ṣe é ṣe kó lérò lẹ́yìn tó pọ̀ bẹ́ẹ̀ ni tó láwọn tó ṣe rúkìá fún wọn fẹ́ sọpẹ́ ẹ̀mí oore wọn fẹ́ fi mọ́ ṣùgbọ́n ìjọba bá kójọ tí ò bá sí lórí àkọọ́lẹ̀ kí láǹfààní ẹ̀ tó ẹni tá a máa ṣe rúkìá fún ní tiwa lẹ́yìn tó jẹ́ pé ìgbà tí nǹkan yẹn ṣe ó lùlù máìndì ẹ̀ kò lè kọ̀ǹtó ààrẹ débi pé tá bá ní kókó kùránì gan kò mọ nǹkan tó ń sọ jáde lẹ́nu mọ́ tó ti yé ẹnikẹ́ni nínú wọn tó wà ní kò sí ẹ̀ káwọn náà kí àwọn ááyà rúkìá tí wọ́n ní káké fún ṣùgbọ́n kí àwọn wá jókòó pé òun bàbá rúkìá gbogbo bá ti ṣe máa gbé bọ̀ eléyìí tako àgbọ́yé tí hadith yẹn ti ń kọ́ wa ìyẹn gan ni a máa júwèé pé lóòótọ́ lóòótọ́ ìṣe kan wà tó súnmọ́ káwọn ẹni àkọ́kọ́ ìkan wà tó gbalẹ̀ ṣùgbọ́n tí ò bá kọ́ lẹ̀ fún táwọn ẹni àkọ́kọ́ ṣe gbogbo aláàrẹ̀ ń pẹ̀lú ní alùpùpù náà àmín my sister. naam naam sí aya. nípa débi kí ni. ìyá mi lè naam.

wọ́n bẹ́ẹ̀ni. a lè rákò bá látara ẹ. àwọn ìyẹn ní wọ wa ṣiṣẹ́ yìí ní àárín àwọn àdúgbò.

láti máa pàdánù ìkọlù. ẹni tí ò bá gbádùn tí èmi gan tí ò bá dáadáa tí ò bá gbádùn tó yà ní dáadáa àti ìfẹ́ tẹ̀lé àmì láyè ṣe. bẹ́ẹ̀ ni. lẹ́yìn pé àdéhùn òkú sí o lẹ́yìn pé ìfipá wà á kọ̀ ọ́ padà wá sí jẹ́sàkìlá ọ̀hẹ́rà eh, ọlọ́run ajẹ́kárì jẹ́ wọ́n sísà sẹ́rí àìkíkì àmúlé làwọn brọ́dà kì í ṣe ló hà àgbọ́yé tó yẹ kí wọ́n ní ń pẹ̀ níwọ̀n ní. mo fẹ́ bí ẹ̀yin tẹ́ máa ń ṣe léèrè ìṣẹ́jú mélòó lèyàn títí kì àmúlé tó kéré jù five minutes káṣẹ̀ sọ pé ten minutes ká ní ten minutes rákà méjì sẹ́fì rákà kan wí tó bá wá lẹ káàríró ẹ̀ tó bá tẹ̀ kí kúrò aláwò fáákí ànìkan tó kí àbí òsì wàláì táàbù kan bá sọ pé òun bíbì lòun ò ṣe kì máa ní kò lágbọ̀ọ́yé ni fáákí ànìrákà sí ní fáákí ànìrákà méjì sàlámù àlékún wákẹ́tì tó kún sí pátá tó gbọ́n sáǹsẹ̀ yóò gbàṣẹ́jú mẹ́wàá ẹni tó bá ní òun fíjì lòun ò ṣe kíkì amúlẹ̀ ọ̀rọ̀ òye ni kò ní kí ni tó bóyá ń táwọn gbọ́yé níbi tó ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ní kìyàmùlẹ̀ pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ lágbókò òun tí wọ́n máa gbọ́ wọn sì kà fún pé àwọn ṣe kìámù ìyẹn àrò tó ń gbà tóun ti lè ṣe yẹn tó o tuntun máa ṣe ẹni fi àtọ ọ̀rọ̀ tó àlàyé lálá ti fi fún wọn nípa kí ló ń jẹ́ kìámù lẹ́yìn tó ti ewu tó ẹ̀yin náà wá fún ọlọ́pàá ní ìtẹ̀gbọ́ yìí tó kì í ti lọ́wọ́ tó lọ́wọ́ kàtí kan àwọn ọjọ́ mi wà sẹ́mi gbòó ń ṣe five minutes lọ gbogbo ọlọ́run búra fẹ́rẹ́ pé ó ti rẹ̀ wọra akọni pé àtúbà ti ń tó ká má kí rárá ni ò dáa àbẹ́ẹ̀kọ́ within five minutes sáfì rákà méjì wítìrì sàlámù alẹ́kùn kíámù lẹ́ẹ̀lì títí tó àlàyé ẹni kẹ́ bá ṣe fún wọn alẹ́kùn sàlámù tó kù kakùrá nìkan. àwọn nǹkan táwọn kan ti sọ yìí pé àwọn fẹ́ ṣe islam ní ti àwọn ẹni àkọ́kọ́ wọ́n fi ń jù ara wọn pé kẹ́lẹ́kí làwọn ilẹ̀ lẹ́yìn gbogbo àwọn ìjọ wọ̀nyí ní ìrí kan nú wọn tó lòdì sí pé sọ kùránì kalẹ̀ fẹ́ni tó bá kú ẹgbẹ́rọ̀ mi yé lẹ́yìn tí wọ́n pera wọn sẹ́lẹ́sí àfẹ́ ìríjọ kankan nínú wọn tó lòdì sí pé kájọpọ̀ ka kùránì fẹ́ tó bá kú ẹ wá lọ bí wọ́n léèrè pé kùránì kan náà sọ̀kalẹ̀ fún òṣìṣẹ́ lásán làṣẹlẹ̀ àbí àwùjọ wo làwọn tó náà ké pọ̀ jù sí lọ àwùjọ tiẹ̀ ní alẹ́kọ̀ọ́ báwọn ṣe wá nífẹ̀ẹ́ àwọn èèyàn wọn tó kò pọ̀ sí ìyẹn tí wọ́n gbàgbé ẹ wá ní ẹ fẹ́ hadith kan ṣoṣo ẹyọ kan ṣoṣo tí sàhádì kan ti kú tánàbí wa pàṣẹ pé ẹjẹ ká sọ kùránì kalẹ̀ fún ẹ ní rí ẹ wá understand business tá a ṣe fẹ́ pé àtàkù pé ojú ọ̀nà tẹ̀lẹ̀ sí àníkọ́lọ́hún jẹ́ kí tán bá wa torí pé àwọn máa ń wá ẹ̀rí ní ohun tó ṣe àwọn ìjọ yòókù wọn rí tán máa sọ nǹkan máa fi dání lónìí wọn á ní ọlọ́run ní ká ṣàdúrà abẹ́ẹ̀kọ́ àdúrà máa ń bókù àbí kì í bókù àánà níbẹ̀ rí ṣùgbọ́n àdúrà tí wọ́n ló máa ń bókù ká ní ó ju ìbá ṣe ṣe fún wa àmẹ́bí náà ni ṣé bí kò gbàgbé kùránì nígbà tó ń ṣàdúrà fáwọn òtún sí ẹ̀ tí ò bá pe kùránì tí ò bá pè ọ́n kọ́kọ́ sọ pé kalẹ̀ a jẹ́ pé àwa tá a fẹ́ sọ kùránì kalẹ̀ kó yẹ kó dúró pé ta la fi ti wá jọ tó yẹ yín sísà mi kó àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀yẹ kí wọ́n léèrè pé ṣé ẹ lè fún wa ní àti kan wípé ànẹ́bí àbáwọn sọ̀hábà máa ń pera wọn jẹ sọ kùránì kalẹ̀ àmẹ́rí ẹ̀ wọ́n á máa kọ́ra wọn kùránì pé kí wọ́n lè mọ̀ ọ́ ké kí wọ́n lè fi ṣe ìbádà pé bọ́tí adẹ́bí ṣàdúrà ẹ̀jẹ̀ ká sọ kùránì kalẹ̀ àmọ́ bọ́tí inú ilé yín tẹ ẹ bá ní time tẹ máa ń ka quran ẹ wá ka quran tán ẹ wá fẹ́ bẹ̀rẹ̀ ààyè ọ̀tọ̀ nìyẹn o tó ti eyín sìn gbọ́ pé afẹ́ ìdí ti ṣe gàrí tíra fàdúrà àmọ́ yes. selected verses tẹ̀lé nǹkan táwa fi yàtọ̀ sí kiri ó ni pé àwọn lè fẹ́ ní tèmi tó bá wù wọ́n wọn nígbà tó jáde ṣùgbọ́n wa gbogbo nǹkan tí wọ́n bá play tóun fẹ́ ṣe ní islam á ti lè rè pé ṣáyà quran ni kó bá ní àyà quran kọ́ ṣé hadith tí kì bá ti ṣe quran tí kì í ṣe hadith á ti lè rè pé bolo ti mu wa òjò àná ni sọ̀rọ̀ tó bá sọ pé selected verses kan wà selected verses táwọn òkú fẹ́ gbọ́ àbí fine táwọn ló máa kọ́kọ́ mọ̀ àwọn ló máa kọ́kọ́ mọ̀ àbẹ̀ṣẹ́ lọ́wọ́ bá rántí wa sẹ́rí yẹn hadith yẹn wà pọ̀ jọ ìfún ni tó ti yé hadith pé kàkà sóra tó wá kí à mùsùlùmí ká jọ ìfún tó ti yé bẹ́ẹ̀. question number eight aleykum salaam wa rahmatulah. ẹ ṣe mo ó tún sílẹ̀ ìfọ̀rọ̀ ìfọ̀rọ̀ ìfọ̀rọ̀ ìfọ̀rọ̀ ìfọ̀rọ̀ ìfọ̀rọ̀ lára ẹni yẹn ó wá rán àṣà yẹn séyàn kan ní gbogbo ní for instance wọ́n ní ẹni yẹn ti wíjà yẹn ní Port Harcourt. ó wá rán àṣà yẹn séyàn kan lẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ bá ẹni kan báyìí wọ́n ṣàtìsọ ìgbà yẹn wọ́n ń sọ incident kan tó ṣẹlẹ̀ séyàn kan pé wọ́n ti wá lè ṣe ti ara ẹ̀ máa fi yá àti ọ̀sán sí àjọ yẹn ló sí àjọ yẹn ló àfẹ́ǹtẹ́ mi yẹn ó wá lẹ́sọ̀ bọ́ mi máa túlẹ̀ àgbẹ̀. dáwọ̀ gbọ́ ìfẹ́ tuntun. ó yàrá pé bóyá èèyàn kan lọ ní ọ̀nà ìjọba àdúgbò sọ yìí o láti ọ̀dọ̀ fún ẹ̀rọ máa ṣẹlẹ̀ kí ó yẹ kó jẹ́ Jazakallah khairan. Bọ̀t méjì lẹ ti bèrè pọ̀ yẹn o. Ẹ jẹ́ ìdáhùn nọmba wán. Sísà mi ní pẹ̀lú àlàyé tí mo ṣe lórí rúkẹ́à yìí. Ṣé mo lè kọ jẹ́rìí sí pọ́n náà ti ka hadith yẹn rí? Ẹ mọ hadith yẹn. Hadith sọ yìí pé àwọn tí ọlọ́run ọba yọ́nú sí kí wọ́n máa wà jẹ́nà láì béèrè iṣẹ́ ọwọ́ wọn àwọn tí wọn kì í sọ̀rọ̀ rúkìá ni tó túmọ̀ sí pé kí n lọ bá àbá pé àbá ẹ ṣe rúkìá fún mi ẹ àìlọ́ṣẹ́ ló fẹ́ tà so èmi tí mo ń lọ tọrọ yẹn àwọn nǹkan tí mo mọ̀ kí ló mú mi tí ìbáwọn nǹkan yòó ní wọ̀ àwa máa ń fojú kéré ẹ̀ pé ṣé kúlà wù tán tí fojú kéré ẹ̀ yẹn gan ara pé yàn ń yẹ pẹrẹ nítorí wọn bá sọ̀kalẹ̀ ó túmọ̀ sí pé ìgbàgbọ́ mi ti rọ̀ mọ́ pé àáfàá tí mò ń lọ ọ̀dọ́ ẹ̀ tí kì í bá ṣòwò tó ṣe irúfẹ́ àyẹn kò ní jẹ́ ànábìlẹ̀ ni tí wọ́n fúnra rẹ̀ ó ké òun ló kàn ló bẹ́tà. now wọ́n wá ní ṣé ẹni tó bá ń ṣe irúfẹ́ àfáwọn èèyàn tó ní bídí àní bákan méjì tó bá jẹ́ wípé ká tọrọ irúfẹ́ àlá ń béèrè pé sótọ́ sí òtọ́ àtọ́jẹ́ haram ni a ní ká má tọrọ ló dájú ká tọrọ lọ. sọ ẹni tó bá wá tọrọ lọ́wọ́ ẹ̀ tó lè ṣe ọ̀pọ̀ tó lè ṣe ẹni ìwé ní bídíà ṣùgbọ́n èwo ló yẹ káwa encourage àwa fẹ́ encourage ìtàn ẹ̀jẹ̀ sọ́kọ̀ òun ló dáa jù á sọ pé ṣíṣe rúkìá ìyẹn gan kọ́ ni bídíà bọ̀tẹ̀ ìtàn ẹ̀jẹ̀ sọ́kọ̀ òun ló dáa jù òun ló fẹ́ mi ní rọrùn òun ló fẹ́yìn náà ní rọrùn instead ẹ pé gbogbo problem àwa dájọ sí ilé àfáà kan àfáà yóò ní ráyè kátírà mọ́ tó bá ti ń sílẹ̀kùn ẹ̀ báyìí wọ́n ti láàánú àwọn tó máa ń dìbò pé àwọn máa ń pọ̀ wọ́n máa wà pàdé lórí ọ̀pọ̀ tó ń ṣe tẹ́lẹ̀ fún àwọn òṣè mọ́ ẹ̀yìn lè má mọ̀ tó ti yé oníráyè kátírà mọ́ àti ìwèrè tó jẹ́ kí àti ìṣẹ̀ wọ́n máa dá ọjọ́ sílẹ̀ ni that's the truth wàláhì so àmọ́gbẹ̀dẹ̀ títí wọn tó dáa jùlọ fún wa káfí nǹkan yẹn fáwọn èèyàn á jẹ́ kí wọ́n ní ìgbàgbọ́ sí táwọn náà ń ké ń tẹ̀sán wá fún ìgbàgbọ́ wọn mọ́ àfa tó ló ṣe ní ẹ̀ sísà mi àfa tó bá fẹ́ ṣe ìṣèbídà àwa ti tọrọ ẹ èyí tó dáa ju ká tọrọ ẹ lọ ní pé káwọn fúnra wọn ké eléyìí afọ kàn láti lọ káwọn súra kéékèèké yẹn kó làwọn olùdọ́rọ́bì sọ́ra dọ́rọ́bì náà kó lọ́wọ́ láwọ ahad ayatul kùsì tó ó ṣe rí ní ẹ̀sìta alẹ́kùn sara. kí ni abala kejì. yes wọ́n wá ń ròyìn ẹnìkan tí wọ́n ló ṣe rúkẹ́ àfihàn kan àjọ̀nukọ́ àlárẹ̀ ni ẹ wá ń rán àáfàá yẹn sí ẹnìkan pé kó lọ sọ́dọ̀ ẹni báyìí báyìí báyìí ó máa gbàlàyé nǹkan tó máa ṣe tó máa fi tú ẹni tí wọ́n ń ṣe dúkìá tó máa fi sílẹ̀ àbí. so ìbéèrè yìí ni wípé so right well eh, táwọn èèyàn bá ń ṣe dúkìá oríṣiríṣi experience wọn máa ní pẹ̀lú àwọn àjọyọ̀ kì í ṣe gbogbo tí wọ́n ń sọ ló correct kò dẹ́ ṣe gbogbo ẹ̀ náà nírọ́ torí pé bí mùsùlùmí ṣe wà nù àwa mùsùlùmí wà nù àwọn náà bí kẹfìrí ṣe wà nù wọn kẹfìrí wà nù àwọn náà so a trọ́ọ̀fù fún nǹkan táǹjẹ̀ mo bá sọ. ó pọ́sibù kó jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ohun tó fi ṣe nìyẹn ibi kan ti máa rí sílẹ̀ lójú òṣùwọ̀n so àwọn àfa kan wọ́n máa pé a lè sọ pé torí pé àǹjọ̀nú ló ń sọ̀rọ̀ káwá fún ní trọ́ọ̀sì tán tó ti yé gbogbo tó bá sọ a máa wọ àkọsílẹ̀ níbi tí jíṣẹ́ fún wa tó bá bá mu ká ṣe tí ò bá bá mu ká pẹ̀ sílẹ̀ tó ti yé kò jù bẹ́ẹ̀ náà lọ. Ah, ok, wọ́n lẹ́nìkan wá fẹ́ fi ìyẹn ṣe ẹ̀rí tá a ṣe ń láti máa bìlí kan bá sọ fún wa pé má jáde lọ mi ìrántí aspect yẹn ọ̀rọ̀ àkídà dẹ̀ ni. ṣẹ́rí nígbà táwọn ẹbí ń ròyìn àwọn tó máa wà jẹ́nà láì ṣìṣirò iṣẹ́ ó ní àlẹ́bínà láì tẹ̀tọ̀ yẹ̀rù ìyẹn gangan ni pé ẹni tí ò ní fi àmì ìdárẹ̀ ẹ̀ padà àmì tí kìí ṣe kọ́ lọ́wọ́ ọba ló pè lámì ó ń ṣòwò ẹyẹ wa fògbà orí ẹ̀ kọjá ó ní á ah, wọ́n ti ní tẹ́ ẹ bá fògbà orí èèyàn kọjá níbi tí wọ́n bá ti ń tajà kò ní jèrè tó yé pátó àtẹ̀pẹ́ yòrò yẹn ànábì ní àwọn tí ò ní rú gbàgbọ́ yìí àwọn ní ìmánì pé ìmánì wọn pé tó kò fẹ́ ká nírú ẹ̀ tábà wá ń jáde lọ sẹ́nìkan bá ní ẹ padà fúnmù tẹ́ni kí ló dé ó lọ́nà rí bákan ohun táwọn àfáà ní ká ṣe ni pé wọ́n nínú àwọn nǹkan tí ọlọ́run bá ní kó máa fojú hàn tá a bá rí sáìn pé ọ̀nà ò dá lóòótọ́ bíi kí ni agbọ́yún ní pé àwọn kan ti dé lọ́nà ìbàdàn wọ́n dáná àbí pé bíríìjì tó gbà tó gba kéètù lọ síbì kan ó ti já àwọn nǹkan tá a rí àbí tá a gbọ́ pé ohun tójú máa ń rí òun ló dáa padà kì í ṣe ìgbàgbọ́ tá a so mọ́ nǹkan tẹ́nìyẹn sọ tó yẹ sí téèyàn bá ti ń so ìgbàgbọ́ mọ́ nǹkan tẹ́nìyẹn sọ irú nǹkan tánàbí nǹkan kan tó kò lẹ́tọ̀ọ́ pé ká ní ní ìmánìyẹn kókó rọ̀ǹtì ọkọ ọkọ ọkọ kí a padà sílé ní òun kò gbọdọ̀ padà sílé nǹkan tí mò ń sọ rèé gbọ́ mi mo ní àní padà sílé torí nǹkan tẹ́lẹ̀ yẹn sọ bọ̀tán bá ní wọ́n yìnbọn ní yànnà fájà ẹ padà ń wù ìyẹn ti yàtọ̀ sí pé òun ọ̀rọ̀ inú ògbé ìkọ̀lẹ̀ lẹ́yìn tó ṣe àwọn ọlọ́pàá pọ̀ ní ẹgbẹ́dẹ má lọ́bẹ̀ ìyẹn yàtọ̀ tó tí ò bá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ nǹkan tó kọ́ńtì tójú ń rí tẹ́tí ń gbọ́ tẹ́ ẹ bá padà lórí ìmánì pé ó lóun rí nǹkan tójú ò yí ìmọ̀ rẹ́ìbù tá a sọ pé ká má fi ròyìn ẹ̀dá ó ti ń pè mẹ́rin yẹn tó yé ń sìn ìyẹn ó takò àkídà àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ alẹ́ kò sẹ́ra. Ewu naam. ìbátí wọ́n rán mi létí òpin hadith mo hadith pé ẹni tí ò ń sọ̀rọ̀ ẹni tí ò fi sí ohun béèrè. àwọn tó jẹ́ pé wọ́n ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n á máa wá ṣe ìṣe kan ìṣe kí wọ́n máa ń gbára lé ọba. tó ti parí ẹ̀ nìyẹn ó túmọ̀ sí pé kéèyàn gbọ́ pé ọ̀nà ò dá kó padà ara ìgbára lọ́lọ́wọ̀n ọba ni yàtọ̀ sí pé kárí nǹkan tó kọ́ńkírìtì o kẹ́nìkan lo aago wá kó ní àwọn ohun ẹ̀ padà òun ṣètò ògùnmọ́jú èdè ni wọ́n yẹ padà àwọn tó bá lè padà ń torí nǹkan tẹ́lẹ̀ yẹn sọ definitely wọn padà lọ́lọ́wọ́n ọba kódà tó bá lè pé muslim ẹ̀ tó sọ fún yín náà ìkan náà irú ẹ̀ náà lẹ́yìn tó ń lọ tọrọ rúkìá torí èyí tó pọ̀ jù náà tó ń tọrọ rúkìá àáfàá tí wọ́n lọ tọrọ rúkìá lọ́wọ́ ẹ̀ ni wọ́n nígbàgbọ́ sẹ́ǹgbọ́n mi yé ìgbàgbọ́ tí wọ́n ní sáàfà yẹn ló máa ń jẹ́ kán lọ bá àfà tó kó ṣe rúkìá fáwọn kì í ṣe pé wọn àmọ́ kúlà òdù méjèèjì láti ṣe tó gbígba ọlọ́run ọba gbọ́ gbígbára ọlọ́run ọba gbọ́ ló lè múyàn dísáyìí pé lóòótọ́ kìíní yìí ṣe mí nǹkan rìn inú ara mò ń gbóhùn tí bá dá wà nù yàrá wọ́n wọ́n ti ní ká má sọ̀rọ̀ rúkìá kùránì náà ni màá fi lè jáde wọ̀lọ́ọ̀nì tẹ́nìyẹ bá ní imán tó dẹ̀ tó ìyẹn gan ní nǹkan tá fi rà pé ká ní iman kó má jẹ́ pé àwọn àfa wa là ń sọ wa mọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ohun tá à ń sá fún láti máa wá kó sí tó ṣe rí nìyẹn ẹ ṣe kan fún reminder yẹn. well this is uh, two minutes to two wọ́n ti fẹ́ gbẹ̀rún dúró báyìí ẹ jẹ́ ká ti mọ ní báyìí kìí sọ̀rọ̀ ọba tí sísá fàdíjà akínọlá àti sísá fàfímà àti gbẹ̀rún bọ́wọ́ àràùn wọ́n jọ kọ́ rí i. Kabujida Ismail. Kabujida. Kabujida.